ọ̀pọ̀lọpọ̀ ara rẹ̀ èmi ni wèrè olórí wa pẹ̀lú ìka tí ẹ̀ ti. ọ̀rọ̀ mi á lórí o ẹ̀kọ́ mi á lórí orí o tọ́lọ́ jagunjagun o. ta ni kí ni ó fún ta lójú ara ìsọnù okòlókò òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn ta kí ni ó fún ta lójú ara ìsọnù okòlókò òbòlòbò ẹ pè wọ́n lórúkọ àwọn bá ń dáyé kí wọ́n tó balẹ orí o nítorí ń dáyé kí wọ́n tó balẹ kẹ lọ́rùn o àwọn bá ń dáyé kí wọ́n tó balẹ orí o nítorí ń dáyé kí wọ́n tó balẹ kẹ lọ́rùn o àmútọ̀run wá lálé oko ògbóǹtarì ìgbẹ́kú ọgọ́ ògbó àjọdẹ ògbó àjọdẹ ògbó láì bàtúbà o olómi funfun bá láwọn tí mo lò lù roko mo ṣòro ṣòro ta ni kí ni ó fún ta lójú ara ìsọnù okoloko òbòlòbò ẹgbẹ́ wọn lórúkọ wọn ta ni kí ni ó fún ta lójú ara ìsọnù okoloko òbòlòbò. ẹ kẹ́mi o tafunki adóni má gbẹ̀jẹ́ adóni má sírẹ́kù o onínúure tí ń adónilá yìí bó padà olórúkọ àpèṣẹ́nu roboto ajagun òbò ajagun òbò láì fìtì mọ́ṣẹ́ apárí tìrúmọ́ ìrúmọ́lẹ̀ òbò òòṣà tíngúni tíngúni ìtòjó tẹ́rùn mùdúmùdú adùn oko tí ṣọkọ òwò pẹ́tẹ́kì ẹ bá mi lé lórúkọ àpèkùbọ ẹnu bá ní kí ni ó fọ́ ẹ lójú ara ìsọnù. Okoloko Bolobo, ẹ pè wọ́n lórúkọ wọn lánìkì ní òfun lálójú ara ìsọnù lókòlókò gbòlògbò ẹ pè wọ́n lórúkọ wọn lánìkì ní òfun lálójú ara ìsọnù lókòlókò gbòlògbò ẹ pè wọ́n wọn lánìkì. kásẹ̀ kásọ̀ akọ́dá ayé ìbàrẹ̀ o aṣẹ̀dá ọ̀run ìbàrẹ̀ ọba tó tẹ ilẹ̀ bí ẹni tẹ́ni tó síta sọ́mọ̀ bí aṣẹ títa ọba tó dá okó ọba tó dá òbò ọba tó dá idọ ọba tó dá ẹpọ̀ ìbàrẹ̀ ni mo ṣe o òṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kásẹ̀ kásọ̀ ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ olúyinka TNT ẹ kẹ́mi òjò bá rọ God bless you pẹ̀lú for the stars God bless you ẹ kásán ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olúyinka TNT nǹkan tí mo mú wá lọ́sàn-án yìí ó ní wípé tẹ́ bá wo àkọlé yẹn mo ní ìjẹ́ ìwọ obìnrin àbí ọkùnrin ìjẹ́ o lè ṣe àdúrà pé ẹni tó ń fẹ́ nísìn ó fẹ́ bá rìnrìn àjò ẹlẹ́ẹ̀kejì tó bá tún padà wálé ayé pé ọkùnrin tó ń fẹ́ nísìn gẹ́gẹ́ bí ọkọ ìjẹ́ ó ṣeé ṣe kó sọ wípé ó fẹ́ bá rìnrìn àjò ẹlẹ́ẹ̀kejì ìwọ ọkùnrin náà ìjẹ́ o lè ṣàdúrà pé obìnrin tó ń fẹ́ nísìn gẹ́gẹ́ bí aya ó fẹ́ bá rìnrìn àjò ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ làwọn obìnrin tó wà nílé ọkọ nísìn tó jẹ́ wípé ọkọ tí wọ́n ń fẹ́ fìtínátì ló jẹ́ fún wọn ọkọ tí wọ́n ń fẹ́ gangan ni ò jẹ́ kó ní lọ síwájú torí ọkọ yẹn ò pè wọn ìrìn àjò yẹn ò pè wọn wọ́n ní chance láti ní opportunity mi bọ̀ nítorí ibi tó wà wọ́n wà stock wọn ò lè lọ ẹlòmíà fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn ò ní fún ní chance torí pé wọ́n wà nínú ìyà kojú ìyẹn ò kí ń ṣe marriage marriage yẹn ò pè wọn ṣùgbọ́n wọn ò lọ irú àwọn ọkùnrin irú àwọn obìnrin bẹ́ẹ̀ kí lẹ rò pé ó máa wà nínú wọn sírú ọkọ yẹn torí ọkọ yẹn ò fún wọn láyọ̀ ọkọ yẹn ò fún wọn ní dùnnú ọkọ yẹn ò pè wọn ṣùgbọ́n wọ́n wà ń bẹ̀ ní opportunity torí ọmọbìnrin kan pè mí láàárọ̀ yìí ọkọ ẹ̀ ò sí nílé ọkọ ẹ̀ wà lájò make kò make ẹ̀ happy ṣùgbọ́n ó ń tọ́jú àwọn ọmọ ó wá ń bèèrè lọ́ọ̀ mi pé kí ni kóun ṣe advice wo ni mo fe fún inú ẹ̀ ò inú ẹ̀ ò dùn ó ní mo ṣe gbé ètò yìí wá pé ọpọlọ ẹ̀yin obìnrin ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ seventy five percent tó wà nílé ọkọ ẹ jẹ́ ká gbọ́ ìjẹ́ ẹ lè gbàdúrà pé ìrìn àjò ní ọkọ tí mo wà yìí o olúwa jẹ́ kí mo tún fẹ́ rìn lẹ́ẹ̀kejì tí n bá ń bọ̀ irú ni mo fe fe tí n bá tún padà bọ̀ wáyé ìjẹ́ ẹ lè sọ ìjẹ́ ẹ̀yin ọkùnrin ìjẹ́ ẹ lè mo ti ń rí táwọn èèyàn ti sọ pé ọlọ́run má jẹ́ ìjẹ́ ẹ lè sọ wípé obìnrin tó wà lọ́ọ̀dẹ̀ mi yìí o òun ni mo fẹ́ fẹ́ tí n bá tún padà ọlọ́run jẹ́ kí n rí jẹ́ kí n tún fẹ́ jẹ́ n tún fẹ́ lẹ́ẹ̀kejì ìjẹ́ ẹ lè gba àdúrà yẹn èèyàn mélòó nínú àwọn ọkùnrin àti obìnrin ni ò lè gbà ló lè gbàdúrà yẹn ẹni tó bá lè gbà kí làwọn nǹkan tí obìnrin yẹn ń ṣe tó fi lè gbarú àdúrà báyìí pé ah lágbájá tí bá ń bọ̀ láyé ní ẹ̀ẹ̀kejì ìwọ ni mo fẹ́ bá rin ìrìn àjò yìí ọlọ́run kó tún gbé mi pàdé ẹ tó bá dẹ̀ jẹ́ ọkùnrin ni a lágbájá káyọ̀dé tí n bá tún bọ̀ láyé lẹ́ẹ̀kejì ìwọ ni mo fẹ́ pàdé o olódùmarè kó jẹ́ kí n pàdé ẹ o ìjẹ́ ẹ lè gba àdúrà yẹn ìjẹ́ aré ẹni tó lè gbàrú àdúrà bẹ́ẹ̀ the number to call any ni ìwọ tó bá lè gbàdúrà yẹn kí ni nǹkan gbogbo àwọn èèyàn blessing sọ pé God forbid God forbid ni mò ń gbọ́n bí. Hmm tó o bá wá lè gba àdúrà yẹn kí làwọn nǹkan tí ọkùnrin yẹn ń ṣe tó dùn mọ́ ẹ nínú débi wípé o wá lè jókòó máa gba àdúrà yẹn pé ọlọ́run tí bá tún bọ̀ láyé lẹ́ẹ̀kejì jẹ́ kí n bá ọkùnrin yìí rìnrìn àjò kí ló ń ṣe sọ ká gbọ́ kí àwọn ọkùnrin míì tí wọ́n pé àwọn obìnrin wọn ò lè gbarú àdúrà yẹn kí wọ́n lè gbọ́ káwọn náà lè kà ọgbọ́n kí ni ìwà tí obìnrin yẹn ń wù tó fi rò wípé tó bá ń bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì ní ìrìn àjò ayé yìí bóyá tí ẹ bá parí iṣẹ́ tán láyé tẹ́ ẹ lọ tẹ́ tún fẹ́ wá lẹ́ẹ̀kejì kí làwọn nǹkan tí obìnrin yẹn ń ṣe tó fi wò pé òun ni mo fẹ́ bá rin ìrìn àjò yìí kí làwọn nǹkan tó ń ṣe tó fi wò pé ọlọ́run má jẹ́ ń bárú obìnrin báyìí pàdé mọ́ láyé mi o torí àwọn ọkùnrin kan wà tó yẹ pé tó bá bá wọn pàdé wà in fact wà á máa sọ pé ọlọ́run tó bá tún rin ìrìn àjò míì tó wá bá irú wọn pàdé ẹni tó jọ wọn lásán wà á padà wípé ọlọ́run adé kí n padà sọ́run tó róṣe ṣe kó jẹ́ pé ọwọ́ ẹ̀ ni máa bọ́ sí bẹ́ẹ̀ náà làwọn obìnrin míì wà òun ni mo fẹ́ kájọ jíròrò lé lórí mo dẹ̀ sọ mo ní kí ló dé tí ìbẹ̀rẹ̀ ìfẹ́ a máa sọ pé ìbẹ̀rẹ̀ ìfẹ́ ń dùn ìbẹ̀rẹ̀ ìfẹ́ ń dùn ìbẹ̀rẹ̀ ìfẹ́ ń dùn kí làwọn nǹkan tó fà á tí ìbẹ̀rẹ̀ ìfẹ́ tí àárín ìfẹ́ ọ̀sán ìfẹ́ àti alẹ́ ìfẹ́ kí ló dé tí ò lè dùn bí àárọ̀ ìfẹ́ kí ló dé tí àárọ̀ ọ̀sán ìfẹ́ àti alẹ́ ìfẹ́ kí ló dé tó fi yàtọ̀ sí àárọ̀ ìfẹ́ ẹ má jẹ́ kí n tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ yẹn torí pé tí n bá lọ síbẹ̀ si sí inú àárín ìfẹ́ ìbẹ̀rẹ̀ ìfẹ́ àti alẹ́ ìfẹ́ yẹn a lè má sọ tọ́ ní two hours wẹ́n jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilẹ̀ tábá wá lè ṣe mọ́ ìbẹ̀rẹ̀ ìfẹ́ àárín ìfẹ́ àti alẹ́ ìfẹ́ tábá lè ṣe àṣe bó èyí tí mo kọ́ fẹ́ ka tákù òun ni wípé ìjẹ́ ọkùnrin yẹn lè o rò pé ọkùnrin yẹn lè ṣe àdúrà pé tóun bá tún lé ayé wa kò ń fẹ́ hello hello hello. hello ah mo ti ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ mo máa blọ́ọ̀kì nọ́mbà yìí ni hello ẹ gbóhùn sókè. hello. hello Yeah? hello. hello. hello máa block nọ́mbà yẹn irọ́ lè pa irọ́ ló pa o ṣe mọ̀nàfìkì ni block blọ́ọ̀kì ẹ̀ ẹni tó bá ẹni tó bá ti mọ̀ pé òun ò fẹ́ jẹ̀bi pé kí n block òun ẹjọ́ ẹ má pè mí ṣeré nǹkan tá à ń discuss ni pé ìbẹ̀rẹ̀ ìfẹ́ kí ló ẹ i mean ìjẹ́ ìwọ obìnrin ìjọ lè ṣàdúrà pé ẹni tó fẹ́ ń sìn yín o tó bá tún padà wálé ayé òun ló tún fẹ́ẹ́ fẹ́ ìjẹ́ ìwọ ọkùnrin náà lè ṣe irú àdúrà yẹn pé tí n bá padà wálé ayé mi òun ni mo tún fẹ́ẹ́ fẹ́ àṣẹ̀ṣẹ̀ wàá mú pa kí ló dé tí àárín ìfẹ́ àbí ọ̀sán ìfẹ́ àti alẹ́ ìfẹ́ kí ló yẹ tí ò kí ń dùn bí ìbẹ̀rẹ̀ ìfẹ́ kí làwọn nǹkan tá à ń ṣe níbẹ̀rẹ̀ ìfẹ́ tá a yọ kúrò tá a ní substitution fún tó fi fà á tó jẹ́ pé àárín ìfẹ́ wa kan alẹ́ ìfẹ́ wa kan kí ni à ń ṣe ní ọ̀sán ìfẹ́ tá a ṣe lálẹ́ ìfẹ́ tó fi jẹ́ kí alẹ́ ìfẹ́ kó kan fún wa a máa ma sọ yẹn but ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè sọ wípé ọkọ tí mo fẹ́ ìsìn yìí o mo fẹ́ bá rìnrìn àjò lẹ́ẹ̀míì tí n bá ń bọ̀ láyé ìjẹ́ ọkùnrin ìjẹ́ ah, obìnrin náà lè sọ bẹ́ẹ̀ mi sọ pé àwọn wàhálà kéékèèké tá a nínú marriage o torí kò sí perfect marriage bọ̀ kò mí sọ àwọn wàhálà kéékèèké yẹn ìjẹ́ àwọn nǹkan kan wà tó lè mú obìnrin sọ pé ọlọ́run má jẹ́ kí n má jẹ́ kí n tún korú ọkùnrin mọ́ tí bá ń bọ̀ láyé lẹ́ẹ̀mí ìjẹ́ àwọn nǹkan kan wà tó lè mú ọkùnrin ṣe nǹkan tá fẹ́ sọ lẹ́ni nìyẹn the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ jọ nítorí ọlọ́run mo fẹ́ kí ṣó yìí pẹ́ rárá ẹni tó bá fẹ́ pè kẹ pè straight sharp sharp ká ṣe ká kúrò ń bẹ̀ mo lè má lè discuss ìbẹ̀rẹ̀ ìfẹ́ ọ̀sán ìfẹ́ àti alẹ́ ìfẹ́ ó lè jẹ́ pé later bọ́ jẹ́ kí n play voice note kan fún yín. Uh, good morning, my lovely sister Yinka TNT. Good morning. How's work? How's family? Eh, Sister Yinka, Ọlọ́run ò ní gba ohùn lẹ́nu ẹ̀. Ohùn- àwọn èèyàn ti ń pè nìyẹn o hello ẹ káàsán náà ẹ ká sọ o ìjẹ́ yìí lè ẹjẹ́ ẹni tẹ́ ń fẹ́ ń ṣiṣẹ́ lè fi tọrọ pé ẹ tún fẹ́ fẹ́ tẹ́ bá ń bọ̀ lọ ní ìhà míì láyé lẹ́ẹ̀mí ah, ó wù mí bẹ́ẹ̀ o mo lè tọrọ ẹ̀ o because ó ń ṣe normal pẹ̀lú mi o. ok kí làwọn ìwà tó ń wù. ṣé mo pé nǹkan tí ọkùnrin bá ní kóbìnrin ṣe òun. ẹ má bínú wọn ti já yín. hello. hello àǹtí ẹ kú ìtòmà. ẹ ká sọ mà ṣọkùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin ọkùnrin ló ń sọ̀rọ̀ bá. ìjẹ́ ẹ lè tọrọ ìyàwó ah. tẹ fẹ́ sí pé kọ́lọ́hún kẹtú ẹ tún fẹ́ ba rìnrìn àjò lẹ́ẹ̀mí. Ah, ṣe rí ìyàwó mi in ten times mo fẹ́ ba rìnrìn àjò hmm. ní agbára náà ìyàwó tó ṣe fi tọrọ ni hmm. ìyàwó tó ṣe fi yangàn ni. Hmm. then in the aspect of ipe bóyá ah, ìkejì yẹn ìkejì tẹ̀sán ipe bóyá alẹ́ alálẹ́ ọ̀tọ̀ tẹ̀sẹ̀ ọ̀hún. àti fẹ́ sọ̀rọ̀ yẹn sà àti fẹ́ sọ yẹn lórí ẹ̀ oh, ẹ jẹ́ ká oh, bẹ̀rẹ̀ lórí ìrìn àjò kí làwọn nǹkan tíyàwó yín ṣe kẹ́ jẹ́ kí àwọn obìnrin míì fi kọ́gbọ́n. Ah, ìyàwó mi ṣe nǹkan tó pọ̀ gan. ẹ fún wa ẹ sọ fún wa. nọ́mbà one ó jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn mm-hmm. kò ní owú torí ẹ mọ̀ pé àwa ọkùnrin a lè ṣe tá má ṣiṣẹ́ wa. Mm -hmm. Hmm. kò sí bí obìnrin ṣe nífẹ̀ẹ́ èèyàn sí hmm. a sì fẹ́ wo ìtawò hmm. àìmọye ìgbà ni ìyàwó mi ti ká mi ṣùgbọ́n àṣà kan take it slightly mo jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń rìnrìn àjò dáadáa yìí ní London ọ̀la Nàìjíríà torí iṣẹ́ tí mo ń ṣe ṣòtì ní ìyàwó mi ò ní ti torí ẹ̀ kó gbé fóònù mi kó bẹ̀rẹ̀ sí ní chẹ́ẹ̀kẹ́ Mm. And he so loves you in so many ways. Tó jẹ́ pé tó bá rí nǹkan, ó kàn lè sọ fún mi. Tó bá ti pẹ́ bóyá ìgbà míì nǹkan máa pop up message máa pop up lórí lórí nǹkan kan ti ṣẹlẹ̀ yìí mà. Tó jẹ́ pé èyí ọdún kan ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ sọ fún mi máa sọ àṣírí. Mo mo bá ọ̀rẹ́ kan sọ̀rọ̀ kì í ṣe pé ọ̀rẹ́ wọlé wọlé náà ṣùgbọ́n mo bá sọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn ó jẹ́ ara àwọn obìnrin túlétúlé téèyàn tètè fura. àjọ hmm. bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ṣùgbọ́n kò sí bí bá sùn bẹ̀ eré ọkùnrin tóbìnrin ṣe ó wà ń bẹ̀. Hmm. mo ṣàkànrí pé nígbà kan ó bẹ̀rẹ̀ sí ní fàsẹ́yìn àṣé ó ń rìkọ́dù gbogbo nǹkan tí mo bá sọ ni. ìyẹn ìyẹn ọ̀rẹ́ ìyàwó yín tẹ̀yìn lọ kọnu sí. bẹ́ẹ̀ ni màá. Hmm. so àṣé ó ti sẹ́ǹdì gbogbo ẹ̀ síyàwó mi nígbà tó jẹ́ pé ó ń sọ pé àfi tí n bá fìyàwó mi sílẹ̀ ìyá odòwò lọ́kùnrin kankan bẹ́ẹ̀ but àfi tí mo bá fìyàwó ẹ̀ sílẹ̀ nìkan ni ó ṣe é ṣe ká ní pé òun níyàwó ẹ̀ ṣe kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà bó ṣe ń sọ yẹn à ń ṣe nǹkan tọkùnrin àtọ̀rẹ́ ń ṣe hmm. ṣùgbọ́n kò sí bíbá sùn níbẹ̀ hmm. mo dẹ̀ mọ̀ pé nítorí pé kò sáyé ẹ̀ ni hmm. ṣòtìyẹ ṣùgbọ́n àwọn nǹkan tó ń béèrè kò lè bọ́ sí látọ̀dọ̀ mi. Hmm. nǹkan tó wá ṣe ni pé wọ́n láti send àwọn voice record. kí lẹ́yìn náà lọ kẹnu sí ọ̀rẹ́ ìyàwó yín fún of all obìnrin tó ah. wà láyé kí lẹ lọ kọnu sọ̀rẹ́ ìyàwó yín fún. àǹtí kọ́lọ̀ máa ṣàánú wa ni mo ti sọ náà tẹ́lẹ̀ pé nǹkan tó ń ṣàwọn ọkùnrin nígbà mi kò lè fi wá lẹ̀ ẹ bọ mi ò mo mọ wípé ẹ̀yin ọkùnrin kò lè fi ilẹ̀ wáì ọ̀rẹ́ ìyàwó yín. Eh, I blame myself. I blamed myself. Two, enter in borrow the dilemma. Now, Osengensi, me, after good ọdún kan, mo ṣàkórí me. gbogbo sex life wa, gbogbo bó ṣe ṣe ìgbà ní nǹkan tó máa ó máa rẹ obìnrin. Bẹ́ẹ̀ hmm. ọba kọ̀nà sí, a tún fún mi jù bẹ́ẹ̀ lọ, a tún fún mi ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ wa ṣe ọ̀rọ̀ after one year. Hmm. Ọjọ́ bẹ́ẹ̀ dé ẹ̀ bíi last year ṣe ẹ̀ lọ́kàn kí n sọ bẹ́ẹ̀ hmm. ni ọ̀rẹ́ yẹn fẹ́ fi ba bẹ́ẹ̀dì ẹ̀ yẹn wà láì bẹ́ẹ̀dì yẹn dùn ọ́ lára kò gbàgbé ní pípẹ́ àkíní nígbà tó wá di bẹ́ẹ̀dì tọdún wọn á lóun bẹ́ẹ̀dì ọ̀rọ̀ kan tó fẹ́ sọ fún mi bíi níbi hmm. yìí. ọlọ́gbọ́n ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ọgbọ́n o. Hmm. pípé pípé one year ago wọ́n ti bẹ́ẹ̀dì ọ̀hún last year ẹ̀ lágbájá báyìí ó sẹ́ẹ̀dì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan so bó ṣe sọ a ah, mo rí pé orí lóòótọ́ a ah, gẹ́gẹ́ bí ìyàwó gidi tí arábìnrin jẹ́ fún mi mo ń láti kúnlẹ̀ mo kúnlẹ̀ mo dọ̀bálẹ̀ hmm. mo bẹ́ẹ̀ pé lóòótọ́ ni kò sí nǹkan tó fi deserve nǹkan tí mo ṣe hmm. please I am so sorry ó ní à ah, wọ́n ní bọ̀tí kókó nínú obìnrin ẹ burú ọba rẹ̀ rẹ̀ wọ́n ní òkè ó ní náà within the space of that one year, mo more than 18 years in marriage mo ní gbogbo àwọn bó ṣe ń bá mi lò ah, ó dojú tẹ́lẹ̀ lọ yes mi ò ka tìgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ yes ó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ ó ń dùn ọ́n láàrin rẹ̀ láàrin méjì tó bẹ̀rẹ̀ bá ti ń bímọ eh, wẹ́bọ̀dì ti change nǹkan kan bẹ́ẹ̀ well fine mi ò ní ṣe wàhálà ó ní à ah, ó lóun rò pé òun kò ní kò tó lóun ṣe é. ẹ kọ́ tọrọ yẹn àwọn calls ń wọlé ẹ kọ́ tọrọ yín yẹn ẹ kọ́ tẹ̀. so nǹkan tó wá sọ fún mi ni pé ah, pé òun rò pé òun kì í fún mi ṣe tóbi ti tẹ́lẹ̀ yẹn òun ṣe add more spice sí hmm. nǹkan tá à ń ṣe òun nígbà tọ́jú ẹ pẹ̀lú nǹkan tó gbọ́ yẹn ní ibi kò sọ fún mi pé òun máa kọ ọlọ́pàá kò sọ fún mi pé ó ti tán kò sọ fún mi pé nǹkan and it kept on going up to now ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ ó ti ṣèwà bẹ́ẹ̀ ó tún ṣe ń gbèrò sí i. sọlọ́rọ̀ kan ṣá sùúrù ẹ̀ nítorí sùúrù ẹ̀ àti pé kò kí ń jowú òun lẹ́yìn ṣe sọ pé tó bá wá ní ẹ̀kejì òun lẹ́ tún fẹ́ fẹ́. ìwà náà ìwà náà wà ń bẹ́ o. irú àwọn ìwà wo ló irú àwọn ìwà wo irú àwọn ìwà wo ló máa ń wù sí. ah well mo ti sọ síwájú ìwà ìdá kí ló wá dé tó fi jẹ́ pé èèyàn kan béèrè question lọ́wọ́ lọ́wọ́ mi nísìnyí. lẹ́yìn kí ni kí ló dé dé definition of a good woman ni obìnrin tó lè gba rubbish torí irú ìtẹ̀ṣe yẹn rubbish ni. kò ń ṣe torí ẹ o hmm. kò ń ṣe torí ẹ páàtì tèmi ni mo sọ ńgbà tẹ béèrè ìpè kí ni ìdí tó páàtì tèmi ni mo sọ kò ń ṣe obìnrin tó lè gba rubbish nìkan hmm. she down to earth ok òun gan ló tún gbé mi ró ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ni mi ò lè fọ́ tí ò ní ìwé ìwé kankan I had nothing when I met her mi ò ní ìkọ̀kọ́ mi ò níṣẹ́ mi ò ní gbogbo ẹ̀ hmm. she will go to work she will spend her heart and money. ẹ ṣe sá ẹ jẹ́ ká gbọ́ voice note yìí ẹ ṣe ọlọ́run àtúbọ̀ ọlọ́run àtúbọ̀ mú marriage yín dúró o ẹ̀yin náà má lọ dó ọ̀rẹ́ ìyàwó yín mọ́ ire o. meanwhile the number to call is plus four four seven four zero four eight five one two three four why sí. Yeah, thank you èèyàn kan ti pè mí obìnrin dẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ látẹnu obìnrin ṣé ẹ̀yin obìnrin ẹ pè ẹ jẹ́ ká pè kájọ jíròrò kí ni tẹ́ ẹ bá lè gbàrú àdúrà yẹn kí ló fà á kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tójú yín ń rí. mo ẹ jẹ́ kí n play kí ló kàn mí pẹ̀lú this is me ẹ jẹ́ kí n play voice note yẹn ẹ má bínú. Eh, ọ̀rẹ́ eh, wọn kì í pa ohùn agogo lẹ́nu ọlọ́run ní gbọ́ ohùn lẹ́nu ẹ̀ gbogbo ayé ló nífẹ̀ẹ́ gan-an sísá mi èmi gan-an always mo máa ń share program ṣùgbọ́n mo ní problem kan mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gan-an lẹ lè bá mi sọ́ọ̀tì problem yẹn out tọ́rọ̀ mi ò tí yẹn sìn èmi àti ìyàwó mi ni ìyàwó mi dá léèyàn gan-an ó lẹ́wà gbogbo nǹkan ló ní bọ̀ ó ní problem kan bí mo ṣe wà ìyàwó mi ló sọ mí déèyàn tí mo dẹ̀ máa ń jẹ́ kí everybody gbọ́ àtọ̀rẹ́ àtẹbí àtará wọ́n mọ̀ pé ìyàwó mi ló sọ mí déèyàn torí mi ò jẹ́ nǹkan kan London mo ń gbé tẹ́lẹ̀ a jọ ń gbé London ni bọ̀ èmi ti wà láfíríkà báyìí gbogbo bí mo ṣe wà láfíríkà yìí náà kò sẹ́yìn ẹ̀ ah ìyàwó mi mọ̀ dáa pọ̀ o just like èèyàn ní gold kó ní diamond kó ní gbogbo nǹkan torí prógrámù panda yẹn tọkùnrin máa ní ìyàwó gold tó máa ló jẹ́ kí n come out ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sista Yinka mo fẹ́ kẹ́ ẹ listen kẹ́ ẹ mi dáadáa direct number mi whatsapp náà mo fi ń pè yín ẹ bá mi gbọ́rọ̀ dáadáa o ó fowó bá mi lò kò sí nǹkan tí mo fẹ́ láyé tí ò ṣe fún mi but ó ní problem kan problem tó ní ẹ̀ ojú àròkà lọ gbogbo wa pátápátá láyé la dẹ̀ máa ń gbàdúrà pé a ah, ọlọ́run má jẹ́ rogun aláròká nígbà tóbìnrin bá forí ṣe tó fọrùn ṣe tó ṣe gbogbo ẹ̀ tẹ́ni misunderstanding bá ti ṣẹlẹ̀ báyìí ẹni tó mọ̀ lọ́jọ́ kan tó kàn lásẹ̀sẹ̀ nìyẹn tó ti yé ń sìn gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láti day one tá a ti marry báyìí gbogbo ẹ̀ ló máa sọ síta tẹ́ bá lọ wo Facebook mi torí ọ̀rẹ́ ni wá lórí facebook ẹ ti máa rí mi àtìyàwó mi píkṣọ mi àtìyàwó mi ló wà ń bẹ ẹ ti lè pàdé rí gan tó ti yé ń sìn gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láti wọ́n tá a ti ṣèyàwó báyìí ló máa ṣàlàyé fẹ́ nìyẹn. àwọn nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ náà ju pé ó máa ń listen pẹ̀lú nǹkan táwọn èèyàn bá ń sọ torí distance ok fine wọ́n á sọ̀rọ̀ fún ẹ o ò lẹ́fídẹ́ǹsì ò ní nǹkan kan sọ̀rọ̀ mi ò tíye ń sìn wàá máa lo wàá use ẹ̀ against mi tọ́rọ̀ mi ò tí yé sìn wàá máa use ẹ̀ against mi ìwọ gẹ́gẹ́ fúnra lára ẹ̀ ò bá mi gbà pé bóyá bákan kò dẹ́jú tó dẹ̀ ó dẹ̀ tó máa ń ṣe nǹkan kan pé à ẹ̀ ló ẹ máa bá mi ṣọ́kọ mi ẹ máa bá mi ṣọ́kọ mi ẹ máa bá mi ṣọ́ èmi mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ṣòtìyẹ́sìn bó ẹ máa bá mi ṣọ́kọ mi ẹ máa bá mi ṣọ́kọ mi àwọn tó fẹ́ benefit lára ẹ̀ sọ̀rọ̀ mi ò tí yé ń sìn wọ́n dẹ̀ ní tẹ́tí ò bá gbọ́ yín kì í nú òkè ń bàjẹ́ wọ́n á fún ẹ ní information tó yẹ pé kò ní múnú ẹ̀ tó ti yẹ ń sìn torí pé wọ́n fẹ́ benefit lára ẹ̀ sọ̀rọ̀ mi ò tí yé yín màá fún yín nọ́mbà ẹ̀ tẹ́ bá ti ní tẹ̀rẹ̀ jẹ́ ká jọ sọ̀rọ̀ dáadáa ẹ lè pé ẹ tiẹ̀ pé ẹ lè invite ẹ kẹ́ ẹ sì tẹ̀ down pé why tó jẹ́ pé ó ń lísìn pẹ̀lú táwọn èèyàn ń bá sọ lórí márèjì ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ ojú ara ẹ̀ gangan rí mi báyìí mm-hmm. tí mo ṣe nǹkan báyìí ẹ ọkọ ẹ àwọn rí pẹ̀lú obìnrin tó ti yẹn sìn àwọn rí pẹ̀lú obìnrin ó gbóbìnrin wọnú ilé tó ti yẹn sìn wàá wá tò yẹn wàá wá wàá wá máa lò against mi sísá yín ká máa fẹ́ máa fún yín nọ́mbẹ̀ tẹ́ bá ti tá bá ti ráyè sọ̀rọ̀ máa fún yín nọ́mbẹ̀ ẹ invite ẹ tọrọ mi ò tí yẹn sìn pé ah dádì yín ló sọ nǹkan báyìí sọ nǹkan báyìí sọ nǹkan báyìí ọ̀rọ̀ obìnrin sóbìnrin ẹ jẹ́ kó understand gba olófẹ́ ṣe yẹn dà ẹ ọkọ mi ẹ máa bá mi sọ ọkọ mi ẹ máa bá mi sọ àwọn èèyàn máa fún ní information tí ò work àwọn náà fẹ́ ní gold wọ́n fẹ́ ní gold sọ̀rọ̀ mi ò tí yẹ ń sìn ta ni nǹkan tí ò da òwò tó ti yẹ yín ìlú tí mo dẹ̀ wá ń sìn ìlú yẹn wọ́n ṣe oògùn ju nǹkan míì lọ wọn kì í fẹ́ rí ẹni tó bá wá láti Europe rárá rárá rárá tó ti yé sìn wọn kì í fẹ́ tó bá wá láti Europe. voice note yẹn gùn gan ẹni bó ṣe eulogize ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé mo ti báyàwó yẹn sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé lady yẹn kò ṣe mọ́ nígbà tí yẹn tẹnu bọ̀rọ̀ bọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni pé lóòótọ́ èmi ò subscribe pé kí obìnrin máa gbọ́ àyè sọ pé kó máa gbọ́ kó máa gbọ́ wàwa ọkùnrin náà a ń láti ṣọ́ra débi wípé a ò ní rìn ìrìn àbí ṣe nǹkan tí ìyàwó wa náà máa máa gbọ́ torí in every rumour there is always an iota of truth àwọn ọkùnrin náà máa ní pé kóbìnrin má gbọ́ kó má sọ̀rọ̀ fóbìnrin obìnrin gbọ́ máa ṣọ́kọ mi kò sí obìnrin tó ti putin ìgbésí ayé ẹ̀ sínú nǹkan tó ti putin best ẹ̀ tó ti putin everything sínú ilé ẹ̀ tó bá a fẹ́ protect territory ẹ̀ lára protection ni pé ó lè fẹ́ máa ní kọ́ bá ń sọ ẹni tẹ́ mọ̀ pé ó wrong but ẹ̀yin ọkùnrin náà tẹ́ ti mọ̀ ẹ gbàgbé pé wọ́n lọ sọ̀rọ̀ fún ìyàwó mi kò rí bẹ́ẹ̀ irọ́ ló bá dé ó rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ obìnrin ni pé kó má gbọ́rú ẹ̀ but wípé wọ́n lọ sọ̀rọ̀ fún ìyàwó mi kò rí bẹ́ẹ̀ irọ́ ni ó rí bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọn ò bá rí wọn ò kí ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mélòó làwọn èèyàn sọ tó wọ́n sọ nǹkan mẹ́wàá at least mẹ́ta sì jẹ́ tòótọ́ nínú mẹ́wàá tí wọ́n sọ. bọ̀ wípé ẹ wọ́n sọ fún ìyàwó mi kò rí bẹ́ẹ̀ irọ́ ni ó rí bẹ́ẹ̀ yín ni kẹ́ máa rìn ẹ má máa rìn ní bèbè ibi tí wọ́n máa ti sọ nǹkan tí nǹkan kò bá kù gbé fún ìyàwó yín a mọ̀ pé àwọn tó lọ ń rojọ́ náà wọ́n fẹ́ kí lè yín dàrú wọ́n fẹ́ kí lè obìnrin dàrú olórí burúkú lọ́pọ̀lọpọ̀ nu wọn bẹ́ẹ̀ yín ọkùnrin náà tẹ́ ẹ bá fẹ́ misbehave fún àwọn ìyàwó yín tó bá nice ẹ má máa rìn níbi tí wọ́n máa ti lọ fún ìyàwó yín ní information ẹ má wá pé ẹ má putọ̀ pé ẹ kò rí bẹ́ẹ̀ rọ ọmọ pa kò ń ṣe rọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà òótọ́ ni òótọ́ lẹ rìnrìn yẹn òótọ́ lẹ ṣàṣemáṣe yẹn ẹni tó lọ sọ fún ìyàwó yóò wrong bẹ́ẹ̀ òótọ́ lẹ ṣe tẹ́ ẹ bá ṣe kò sí ẹni ẹ àyíkẹ́ gold tẹ́ ẹ bá ṣe kò sẹ́ni tó máa dídì dìde tákọ̀ lọ formulate rọ́tà lọ gbé fúyàwó yín ẹ ti rìn inú ẹ̀ ọmọbìnrin kan pè mí láàárọ̀ yìí ó ní fámílì òun Family àwọn ọkọ òun lọ sọ fọkọ lábúrọ̀dù pé òun ń ṣèranù kínní kan mo wá pé olúwo lòun ò dẹ̀ ṣe mo ní sọ tòótọ́ fún mi ìjẹ́ orìnrin ẹ̀ rárá ó lóun rìnrìn ẹ̀ ó dẹ̀ ṣàlàyé fún mi o ò lè sọ fún mi pé fámílì akọ cook story around ẹ wọn á dẹ̀ lọ gbé fọkọ ẹ without seeing anything of course ó ṣẹlẹ̀ tí wọ́n bá bí wọ́n bá gbé ọ̀rọ̀ lọ fún ọkọ tó bá gbé ọ̀rọ̀ pé ọkọ ń ṣe báyìí ó ń ṣe gbádá ó ń ṣe gbòdò lọ fúyàwó lóòótọ́ ló ṣẹlẹ̀ òótọ́ ni àwa ìyàwó ni ara wa ò kí ń balẹ̀ láti má sọ bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ìsídàkẹ́ pé ìyàwó tó ti ká mẹ́sẹ̀gì mọ́ ọ̀fóònù ẹ̀ ó ti rin àwọn tìǹbì bá tó obìnrin tóbìnrin bá ti mú ẹ lẹ́ǹkan kó padà di angel kò lè trust ẹ mọ́ so ìwọ ọkùnrin tó bá smart tó bá tiẹ̀ fẹ́ ṣèrànù má tiẹ̀ jẹ́ kó wọ̀n sóbìnrin ẹ rárá débi tó máa mú ẹ nítorí ojú ẹyẹ kan tó bá ti mú ẹ báyìí a máa fi wẹ̀ ní ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ọdún after ni kò lè trust ẹ mọ́ so yí pé wọ́n lọ sọ̀rọ̀ fún ìyàwó mi tó bá ti tó nǹkan tó bá ti lè má àwọn èèyàn pè ìyàwó ẹ níta pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ni ó ṣe ni má di ẹ má má defend ranù ó ṣẹlẹ̀ ẹ ṣe kò kọ̀ da ẹ ká sọ máa mọ́ mi àǹtí big mom yẹn ká sọ ma kò kọ dá láti wí pé ká máa lọ rojọ́ yẹn nìbọn yí pé kò ṣẹlẹ̀ yẹn ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹtutọ́ ẹ̀dànù táwọn ayé bá rí i pé wọ́n lọ sọ fún ọkọ wọ́n lọ sọ fún ìyàwó ó ṣẹlẹ̀ kò kọ dá kéèyàn máa sọrú ẹ̀ ni kò yẹ kó máa gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ sí no evil yẹ no evil gbèyí pé ẹ eh, wọ́n lọ kó information fún ìyàwó mi ẹ eh, wọ́n lọ ṣe kíní kan fún ìyàwó mi wọ́n lọ ṣe kíní kan fún ìyàwó mi ìyàwó mi ṣe gbádá ìyàwó mi ṣe gbòdò ìwọ tó mọ̀ pé ìyàwó ẹ ṣe gbádá ó ṣe gbòdò kí ló dé tí ẹrùn ẹ fi ń jẹ ko etílé kí ló dé tó fi fi pin sí títí etí abọ́ gbẹ̀gìrì ìwọ tó mọ̀ pé ìyàwó ẹ ṣe gbádá kò ṣe gbòdò tó mọ̀ pé ìgbésí ayé ọwọ́ ìyàwó ẹ ló wà tó mọ̀ pé ìyàwó ẹ̀ ló fi ń mí ìyàwó ẹ̀ ló fi ń breed kí ló dé tó fi lọ tó fi lọ jẹ́ kí òjòjò bẹ́ẹ̀ kó ṣọmọ lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi lọ ṣe nǹkan síbi tí wọ́n máa ti lè ráyè sọ fún ìyàwó ẹ̀ ipe wọ́n lọ sọ fún yẹn kò rí bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ṣe lóòótọ́ lóòótọ́ lẹ ṣe ṣùgbọ́n kò dáa fáwọn tó lọ sọ fún ìyàwó ẹ̀yin náà tẹjọ́kùnrin ẹ má máa rìn sí bèbè ibi tí wọ́n máa ti lọ sọ̀rọ̀ fún ìyàwó yín tẹ bá ń gbé lẹ́kọ̀ọ́ ẹ lè lọ dóbò ní Ìbàdàn tẹ bá ń gbé ní Agége ẹ lọ lọ dóbò ní Lẹ́kì tẹ bá ń gbé ní Lẹ́kì ẹ lè lọ Mushin ẹ má rìn ní bèbè ibi tí wọ́n ti máa rí information fún ìyàwó yín bọ̀ wípé wọ́n á fún ìyàwó yín ní information ẹ wá ní information ló máa máa jẹ àwọn tó máa máa pòkọ̀ bànújẹ́ ta ni ẹni No tí àwọn èèyàn máa fẹ́ fún ní information nípa ọkọ tó ń fi tó ń fi gbogbo ojú ayé ẹ̀ worship tí kò ní fẹ́ listen ta ni ọkọ tó fi tó put in gbogbo ìgbésí ayé ẹ̀ sí lórí ta ni tó máa fẹ́ fún ní information yẹn tí ò ní listen òun ló dífá fún ẹ̀yin tẹ máa ń mọ̀ pé ẹ̀ ń ṣe àgbèrè tẹ máa máa hide the phone fi sábẹ́ ẹ̀pọ̀n yín nínú ilé ẹ̀yin fúnra ara yín ẹ ti ń create ẹ ti ń create time tí obìnrin yẹn gan òfin ní believe yín mọ́ nígbà tẹ́ bá ti ń ṣe bí àwa fẹ́ máa tọpinpin ẹ má fi àyè sílẹ̀ anyway ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lè sọ̀rọ̀ nǹkan tá à ń sọ lẹ́ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mélòó ló lè ṣe àdúrà pé ọkọ tóun fẹ́ sìn òun ló fẹ́ padà fẹ́ àbí ọkùnrin mélòó ló lè ṣe ẹni tó tí mo fẹ́ pè yìí. ọkùnrin mélòó ló lè sọ àbí obìnrin mélòó ló lè sọ nǹkan tá à ń gbé yẹ̀wò ni. hello. hello àti hello ìyá mi ṣe wà. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ o ẹ gan ṣe rí èmi ọkọ tèmi fẹ́ mi ò lọ́kàn sí ọ̀pọ̀ ọkọ tí mo fẹ́ tí mo bí ọmọ fún ní nàìjíríà mi ò gbàdúrà kí n fẹ́ mọ́ láyé mi tí mátáyé wá gan ọlọ́run jẹ́ ṣalábàpàdé rẹ̀. kí ni reason kí ló ṣe kí ló fà. abimawo ni hmm. abimawo hmm. abimawo ọmọ oṣù mẹ́jọ àwọn ọmọ yẹn wà lọ́mọ oṣù mẹ́jọ ló ti fi wọ́n sílẹ̀ hmm. àwọn ọmọ yẹn bẹ̀ ti pé sixteen years báyìí kò mọ́rú sípàtì tí àwọn ọmọ ẹ̀ wọ̀ hmm. bẹ́ẹ̀ ni kò mọye táwọn ọmọ yẹn ń san lọ́wọ́ skul hmm. bàtà àwọn ọmọ yẹn dẹ̀ pé ọmọ ọdún mẹ́wàá ó lọ ṣe wedding ó dẹ̀ fẹ́yàwó ó dẹ̀ bímọ ẹjọ́ ṣé kò lówó lọ́wọ́ ló fẹ́yàwó tó bímọ tí ò fi tọ́jú àwọn ọmọ tó bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tómi hmm. gbàdúrà irú ẹ̀ láyé boyfriend tí mo ní nísìn mo gbàdúrà irú ẹ̀ kọ́ni jẹ́ kí n bá kí n fi ṣọ́kọ́ sí bá padà wá kábíyèsí torí mi lè fẹ́ nísìn kí ló dé tẹ́lẹ̀ ìdí ni pé ó ti níyàwó lé kí làwọn nǹkan tó kí làwọn nǹkan tó wá ń ṣe fún yín kí làwọn nǹkan tó ń ṣe fún yín boyfriend tẹ ní tó ti níyàwó ńlé yẹn. Ah, boyfriend tí mo ní yẹn tó ti níyàwó ńlé gbogbo nǹkan pátápátá gbogbo nǹkan pátá ó wà kẹrin ó ní understanding ó dẹ̀ mọ́ bó ṣe ń sùn ti obìnrin normal kì í ṣe pé ọkùnrin dóyàn tán ó wá wọ́pọ̀ lọ́ọ̀ta láyé kò jọ́ àfi tó yàn bá dó lójú kòkòrò lókù. ìjẹ́ mọ̀ bóyá bó ṣe ń ṣe fún ìyàwó ilé ẹ̀ nìyẹn ìjẹ́ mọ̀ bóyá ó ń tọ́jú ìyàwó ilé ẹ̀ bó ṣe ń tọ́jú yín. àwọn ọmọ àjọ wà lamẹ́ríkà ni ó ń tọ́jú ìyàwó olùlé ẹ̀ ní ìní tún òyìn hmm. bẹ́ẹ̀ ni ìdí tó ṣe fẹ́ fẹ́ yàwó méjì gan nìyẹn. Hmm. ó kẹ̀ fún ìyàwó ilé ẹ̀ gan ní ìní tún òyìn tó bá ra nǹkan fún mi méjì ló máa rà á ní tẹ́ntì hmm. ìyàwó onúlé lélẹ́yìí ṣùgbọ́n kò lóò lọ fún àti fẹ́yàwó méjì. kí ló dé tí ò lórí ọ̀fẹ́. bẹ́ẹ̀ ni mi kò dẹ̀ torí pé ilé tó ti tò ní hmm. ó dẹ̀ lè ròbí tó bóyá ò bá pé méjì lè ó máa dàrú but ó wà òkè gan hmm. hundred percent ó wà òkè. Hmm. so ẹ fi irú ẹ tọrọ pé tẹ bá tún máa rìnrìn àjò irú ẹ ní kọlọ ń fún yín lọ́kọ. irú ẹ ní kọlọ ń bá mi mú wá o irú ẹ ní kọlọ ń bá mi mú irú ẹ ní mo fẹ́ fi ṣọkọ tó bá jẹ́ pé òun gangan ní kọlọ ń bá mi dá padà wá láyé àtúnwá kí n fi ṣọkọ mi ó wù mí láti fi ṣọkọ. Oh. bó tó bá jẹ́ wípé ẹ wá wà nílé ọkọ nísìnyẹn wá lọ pàdé kí lẹ máa ṣe ìjẹ́ máa máa do no àtìká tí mo bá márì nísìn tí mo bá márì tí mo bá lọ́kọ mo wí nílì ni màá fi sílẹ̀ kò ní ká má ṣe ra wa lóore a lè má lè do a lè má dora wa mọ́ nítorí pé àfihàn lè níbi tèmi ti wá ẹ hmm. gbọ́dọ̀ lọ́kọ kéèyàn lè hmm. ṣé ti yẹn hmm. so irú ẹ̀ yẹn a dura wa lẹ̀ àtúká àkànlè dóra wa mọ́ nítorí mo ti lọ́kọ bọ̀ ilé tó kù a máa wúlò fún màmá wúlò fún bọ̀ kò ní sí dídán mọ́ bẹ́ẹ̀ni. Hmm. it is well. the number to call is plus four four seven four zero four eight five one two three four. nǹkan tá a dẹ̀ ń sọ ni pé ìjẹ́ ọkọ tó o fẹ́ nísìn tó o wà nínú ilé ẹ̀ ìjẹ́ o máa gbà á ládùúrà pé tó o bá tún máa túlé ayé wá òun ló tún fẹ́ fi ṣe ọkọ ìjẹ́ aya tó wà lọ́dọ̀ ẹ̀ ìjẹ́ o gbà á ládùúrà pé tó o bá tún máa tún ilé ayé wá òun ni kò fi ṣe aya tó o bá gbà á ládùúrà kí làwọn nǹkan tó ń ṣe tó o bá kọ̀ tí ẹlẹ́dàá ẹ bá kọ̀ kí làwọn nǹkan tó ń ṣe nǹkan tá a fi ń kọ́ra wa ni woman yìí sìn ó ní ọkọ òun ó ní kò sanwó kò tọ́jú àwọn ọmọ kò mọ bí ọmọ ṣe ń jẹ kò mọ bí ọmọ ṣe ń mu ara ẹ̀ náà ni kò sẹ́ni tó ara nǹkan tí mo sọ nípa àwọn òǹdó àwọn ọmọ òǹdó nìyẹn ah. So the number to call is plus four four seven four zero four eight five one two three four. Kilo ló dé you kínní yìí ò ring out? Hello. Hello, hello. Hello, ìyá mi. Hello, hello. Oh, oh, ṣé òkúta ọkọ tí ti fẹ́ láti fira wálẹ̀ pé ọmọ mi ò gan lóò ní jẹ́ kó rú ẹ̀ lágbára ọlọ́run kò tẹ́wọ̀n ní bárú ẹ̀ pàdé èmi gan ò ní bárú ẹ̀ pàdé mọ́ lágbára ọlọ́run. Kí ni reason? Mò ń gbọ́ ètò yìí mò ń kí ni reason. ọ̀tá mi gan ò ní rírú ẹ̀ ọ̀tá mi kò ní rírú ẹ̀. Hmm. kí ni reason ẹ jẹ́ bá mi pin number o plus four four seven four zero four eight five one two three four pin the number kí ni reason tẹ́ ẹ fi gbàdúrà rú ẹ̀ yá mi. mà ṣe rí tó bá sọ pé èèyàn sunkún kíkorò òun mo sọ pé ọ̀tá mi gan ò ní rírú ẹ̀. Hmm nítorí tó máa sọ pé èèyàn fi gbogbo ọjọ́ ayé èèyàn sí ọkùnrin mo fi gbogbo ọjọ́ ayé mo mo sì ń toyún tinú oyún tinú oyún mo sì ń kí ló dé tẹ̀ ń break ìyá mi kí ló dé kí ló dé kí ló dé tẹ̀ ń break kí ló dé tẹ̀ ń break láì níyìn break kí ló dé. ó ti ó ti fẹ́yàwó kan rí tẹ́lẹ̀ tó ti bímọ kan fún tó ti lọ ká tó pàdé. Hmm. ó dẹ̀ pé láìní yín break ẹ lọ wá ẹ ẹ ẹ pè dáadáa láìní yín break láìní yín break. hello. hello. hello àǹtí ẹ̀ka ẹ̀ka sọ mọ́. ẹ̀ka sọ ọkọ tẹ́ ẹ fẹ́ tẹ́ ṣiṣẹ́ wà lé ọkọ. bẹ́ẹ̀ ni mà. ó yá kí lẹ fẹ́ sọ lórí ẹ̀ ṣe ẹ fi irú ẹ̀ tọrọ tẹ́ bá tún wá ilé ayé wá. bẹ́ẹ̀ ni. kí làwọn nǹkan tó ń ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi jẹ́ ẹ single mother ni mí mm. <clears throat> mo mo ti mo ti lọ́mọ tẹ́lẹ̀ kí tó pàdé ọkọ tí mo fẹ́. Mm. so gba mo èèyàn tí mo dẹ̀ ti mọ̀ for a very long time ni mm. tó máa ti ń sọ fún mi pé òun nífẹ̀ẹ́ mi so èmi kàn máa fi ìbí ẹni pé èmi àwọn ẹ̀rù máa ń bà mí ìdí ọ̀kọ́ tẹ́pẹ́rù máa ń bà mí láti tètè àṣẹ tọkùnrin bẹ́ẹ̀ yẹn tí mo dẹ̀ mọ̀ dáadáa ni wọ́n ṣùgbọ́n gbà tí wọn máa padà bẹ̀rẹ̀ sí pè mí ìfá pé mo ti bímọ èmi àti bàbá òun mi ò dẹ̀ sí because kì í ṣe mo fẹ́ yẹn náà ni bọ̀ àwọn issues ṣàṣẹlẹ̀ láàrin family ẹ̀ láti celebrate hmm. wọ́n sì tún wá insist pé àwọn sì máa fẹ́ mi mo wá wò pé ṣé eré ni àbí wọ́n ní ẹ̀wọ́ ọmọ tí mo ní mi ò lè fi sílẹ̀ wọ́n náà ò mind wọ́n dẹ̀ fẹ́ mi mi àwọn kan tó ń ṣe mi ò lè ṣàlàyé tán fún ọmọ mi gan tí mo ti ní tẹ́lẹ̀ àtọmọ tí mo bí fún àtèmi fúnra mi Hmm. wọ́n máa ń make sure pé mi ò lack anything he is a good man to the core hmm. bẹ́ẹ̀ náà làwọn fámìlì wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà tí mo bá ti jí láàárọ̀ mo máa ń tún ṣàdúrà fún wọn lọ́tọ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí mo fẹ́ wọn kì í kọ ọkọ kì í ṣọkùnrin ṣá ọkùnrin ni wọn bàbá sọkùnrin tọrọ ọkùnrin ọkùnrin ni wọn mà. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run á jẹ́ kó bá yín kalẹ̀ ẹ̀yin náà ẹ̀yin náà ẹ wùwà dáadáa o ẹ wùwà dáadáa o orí inú yín ò ní ba yín jẹ́ o. Hmm. hello bàbá. hello. hello. my sister. ẹ wà live mo wà lórí ètò live mo dẹ̀ ti báyàwó yín sọ̀rọ̀. okay. ìyàwó yín yarí délẹ̀ kò tiẹ̀ tí ì fẹ́ gbọ́ nǹkan ó dẹ̀ ṣàlàyé àwọn eh? nǹkan fún mi tó valid tó ti yé yín àwọn ibì kan náà wà tẹ́yìn náà ti kokù ṣe rí gbogbo ìgbà tẹ́ sọ̀rọ̀ lánàá ṣe mọ̀ pé mi ò sọ kankan a sọ̀rọ̀ rárá akọ send me contest mi tí wọ́n bá tó bá sọ wípé wọ́n lọ sọ̀rọ̀ fúnyàwó yín àwọn èèyàn lọ mú fọ́ information fúnyàwó yín ẹ̀yin náà rìnrìn ẹ̀ ẹ̀ rìnrìn ẹ̀ ẹ̀yin náà rin àwọn ìrìn ẹ̀yin náà rin àwọn ìrìn kan tó dẹ́tì so èmi ò mọ nǹkan tèmi fẹ́ sọ fún yẹn nísìnyí a máa máa bẹ́ẹ̀ nítorí kò tiẹ̀ fẹ́ gbọ́ anything kò tiẹ̀ ní interest mọ́ kò fẹ́ gbọ́ nǹkan kan the way he stand now orí ẹ̀ mm. tiẹ̀ sì ń gbóná lọ́wọ́. bẹ̀yìn náà ṣe àwọn nǹkan kan tí ò tiẹ̀ tá àti ẹ̀ gbúdọ̀ máa sọ tó jẹ́ wípé mm. bó jẹ́ áńgẹ́lì gan lẹ fẹ́ a yàrí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ṣe àwọn nǹkan kan tí ò mm. tí ò nice you cannot èmi gan ò lè gbarú ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ní onígbà. sísà sísà ẹ jọ ṣé ẹ lè tẹ̀mọ́lẹ̀ sáwọn nǹkan tó sọ. ẹ má jẹ́ kí ẹ má ẹ má jẹ́ ká sọ lórí show yìí ẹ má jẹ́ ká sọ lórí show yìí ẹ ẹ ẹ má jẹ́ ká sọ àwọn ọ̀rọ̀ yẹn lórí show yìí ibi tẹ dé sí o ṣáà níbẹ̀ ṣe débẹ̀ àbí kò níbẹ̀ ṣe débẹ̀ ibi tẹ wà nísìn ṣé kò ṣe bẹ̀ ṣe débẹ̀ ẹ má jẹ́ ká sọ lórí show ẹ jẹ́ ẹ fi yẹn lẹ̀ ẹ lò. ẹ ká sọ ìyá mi. yes ma'am tí n bá padà sí ayé wa pé kí n fẹ́ ọkọ mi ò gbàdúrà kí n fẹ́ ọkọ tí mo fẹ́ yìí. kí ló ṣe kí ló ṣe. torí mo wà ní adó hmm. normally ni àtẹ̀jẹ̀ wà ní adó ní tẹ́lẹ̀ so bí wàá ṣe transfer wa gbé lọ sí ìlú èkó hmm. so kò tó ti wáyé bẹ́ẹ̀ so ó ọdún ń sẹ́ǹdì owó tú àwọn ọmọ hmm. ó dẹ̀ ń sẹ́ǹdì owó oúnjẹ àwọn ọmọ ìbọn kò kì í sábà ń wálé so later ó wá sọ fún mi pé òun fẹ́yàn kan lọ́hùn pé kí n má bínú something like that. Hmm. mo ṣe àwọn sọ pé òkè pé kò sí wàhálà so tó ti fún mi ní orúkọ ẹni tí ó ń fẹ́ orúkọ bíi eléèdélé nìyẹn nìyẹn fẹ́. mo jẹ sọ pé òkè bọ anything fẹ́ ṣe last year báyìí in fact kò wá ní December mo fẹ́ lè sọ pé ọ̀sẹ̀ kan tó wá ní turas last year àsúmọ́ra ju bíi three or two days tí n bá sọ pé àgbọn máa sọ pé kìíní sómi ìdẹ̀mọ bí wọ́n ṣe ń ṣe àgbèrè àbí sẹ́yìn. báwo kí wàá wo lo ṣe máa wá ń fi irú pain wo lo máa wá ń go through. so ó tún fún mi lórúkọ ẹnìyẹn pé orúkọ bíi eléèbí eléèmí so tó yẹ pé ẹnìyẹn gan tún pè ní gẹ̀ẹ́ tó tún fẹ́ yìí ọ̀dọ̀ ẹ̀ ti gẹ̀ẹ́ fẹ̀ǹdẹ̀ ni ó ti ń fẹ́ so mo dẹ̀ ti bímọ mẹ́rin so mo dẹ̀ mo ṣáà dá nìkan wà ọdún ọ̀sẹ̀ ìdówó ara owó school wọn. ṣé o ò wá gbàdúrà pé kó o bá rú ẹ̀ mm. pàdé mọ́ láyé tó bá padà wá. àtúntò ṣọ́ọ̀ṣì ibi tí mo lọ wọ́n sọ pé kí n wẹ́yàn kan fẹ́gbẹ́ so ó máa máa fèkì ẹ̀yìn àbí mi ní máa fi lo olùsùn. ìyẹn ṣọ́ọ̀ṣì tó ń lọ. mo sọ̀rọ̀ pé mi ò mọ nǹkan bẹ́ẹ̀ yẹn. mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé nísìnyìí ṣé o ṣì ń wora ẹ pé o má rì àbọ̀ òun wora ẹ bí single parent àbí nísìnyìí o gbàdúrà. mo wora mo wo ra mi pé mi ò ṣe ẹ̀nà ọkọ̀ rárá rárá. Hmm. kí wàá ní o máa ń wà nínú ẹ̀sìn ọkọ yẹn ṣé o máa ṣé àríjọ tó máa wò pé kó tiẹ̀ bá tiẹ̀ lọ kó lè ráyè ṣe tiẹ̀ pé ọlọ́run kó tiẹ̀ bá tiẹ̀ lọ kó má wálé kó lè ráyè ṣe tiẹ̀. mo máa ń mo máa ń sọ bẹ́ẹ̀ mo máa ń rò ó bẹ́ẹ̀ ọ̀bọ̀ àwọn èèyàn sọ pé kí n má máa sọ bẹ́ẹ̀ pé at least ó ṣàtúnṣan owó sún àwọn pé ṣé mo lè dá nìkan máa gbé bùkátà yẹn so ó ti ṣe mi adúmí ìṣe mọ̀gán tí mo lè ṣe. Hmm. I don't understand nǹkan tẹ̀yin ọkùnrin mi máa ń Do you know the pain tí obìnrin máa go through tẹ́ bá ṣe irú nǹkan báyẹn fún wọn? Do you know the pain tí obìnrin máa go through? Uh, emotional pain tẹ́ máa inflict on obìnrin tí ẹ bá ṣe irú nǹkan báyìí fún wọn. Do you know at all? Ẹ̀yin déhùn tẹ́ máa ń àwọn ẹ̀yin aláàdváìsì orí ibú aláàdváìsì òṣì ẹ nítorí pé ó ti ń sanwó school obìnrin ọkùnrin sanwó skul kò ní pé kóbìnrin má gbé ṣépè inú nǹkan tóbìnrin fẹ́ is more than school fees is more than owó ilé do you know what obìnrin máa go through tó bá fi sílẹ̀ pẹ̀lú ọmọ mẹ́rin tó dẹ̀ sọ pé òkè o ti fẹ́ yàwó mi tó wá abandon ẹ̀ kí ni kí ni kí ni nǹkan tó wà lọ́kọ̀ ẹ̀ láti abandon obìnrin láti má do torí pé o ti fẹ́ yàwó mi. hello hello màá block ẹ o tó bá ti sọ̀rọ̀ i block you straight up hello i'm gonna hello, hello yes i'm gonna block you if you don't talk and that is the truth hello hello yes hello àti ẹka ẹka sàn A sàn. yes ma ẹ kí èsì. ẹ ṣe gbọmọ láti nàìjíríà ní ìpínlẹ̀ ṣé ẹ wà nílé ọkọ ń sìn. bẹ́ẹ̀ ni ilé ọkọ ìjẹ́ gbàdúrà kẹ bá irú ọkọ yẹn rìn ọkọ yẹn rìn ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì tẹ bá máa wáyé. mi ò gbàdúrà rárá. Eh, eh. hmm, kí ló dé ẹ dẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ kí ló ṣe kí làwọn nǹkan tó ń ṣe. nǹkan tó ń bani lọ́kàn jẹ́ pátápátá ló ń ṣe fún un. kí ló máa ń ṣe. nítòótọ́ mo jẹ́ ẹnìkan tó ti bímọ tẹ́lẹ̀ kí n tó fẹ́. Hmm. ìgbà tí mo dẹ̀ ṣe mi ò gbé bùkátà ọmọ tí mo gbé dé ilé ẹ̀mí ní rárá hmm. títí tí mo fi tọ́ ọmọ yẹn jáde léwu gíga ìgbà mi fi five naira dá sí láì ní ara ṣùgbọ́n nǹkan ìbànújẹ́ gbáà tó ṣe fún mi wípé ó jẹ́ ọkùnrin tó jẹ́ pé kò bìkítà fún mi rárá hmm. ọdún òun tọ́jú àwọn ọmọ tí mo bí fún kò fìyà jẹ wọ́n fìdí pa àmọ́ kò kí ẹ̀yìn pa wọ́n kò kí ẹ̀ nípa yín. ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. kí ló dé tẹ fi ní kò kí ẹ̀ nípa yín kí ló dé tẹ fi fi pé bó ṣe ń tọ́jú àwọn ọmọ tẹ bí fún yẹn kò kò cover up wípé ah ìjọ mi ti bá túnbọ̀ mo tún fẹ́ ba rìnrìn àjò kí ló dé tẹ fi ní kò kí ẹ̀ nípa yín. kò cover up àti nǹkan hmm. because ó jẹ́ ọkùnrin tó jẹ́ pé òun ka ènìyàn sí hmm. ó gbàgbọ́ nínú àwọn ọmọ tí mo bí fún nìkan ṣọ́ọ̀ṣì. Hmm. ó kàn rí mi gẹ́gẹ́ bí ẹni wípé níṣe tí mo ṣe wòó fún olúwo wípé ó kàn jẹ àǹfààní lára mi láti bí ọmọ. Hmm. ó jẹ́ ẹ̀ka ìgbàlejò gidi fún mi. ó mà ṣe o. nítorí kújọ tó máa pọ́n mi lẹ́kùn ìgbìmọ̀. ó mà ṣe o. ìpínlẹ̀ tó ní ayé mi wà. ìpínlẹ̀ òwúrọ̀ rẹ̀. Hmm ẹ bọ̀ kí bọ̀ kí làwọn nǹkan tó wá kí ni nǹkan tó fà yín lọ́wọ́ ìjẹ́ tẹ bá rí choice àbí ẹ mọ̀ ń bọ̀ yín ìjẹ́ tẹ bá ní choice ìjẹ́ máa tẹ bá ní choice tẹ bá rọ́kùnrin míì ìjẹ́ máa prefer tó lè tó lè fún yín ní attention then kí làwọn nǹkan tó so yín mú tó fi jẹ́ pé ah mi ò lè lọ àṣà àgbà kan bọ̀ níjọ́ mi ti bá fẹ́ rìnrìn àjò yọ ọlọ́ọ̀ má jẹ́ ń bá rìn mi kò sí nǹkan tí mo lè sọ pé mo ti dúró bí kì í ṣe lẹ́yìn àwọn ọmọ yẹn nìkan hmm. àti wípé mo ń bẹ̀rù tí ayé máa sọ wípé hmm. bóò lọ ṣe ní pé máa rí nítorí mo jẹ́ni tó ti bímọ kan tẹ́lẹ̀ tó ti fẹ́. ọ̀tí ó ń ṣe ètò ọ̀fà tí mo sì ti dúró ní bíbẹ̀ kọ́ ọ̀nà mi ti máa jẹ. sọ lọ́rọ̀ kan ṣá wà nínú bẹ́ẹ̀ ni ẹ wà happy. I'm not happy bọ̀ tó bá wọ́n máa pe married woman ṣe bẹ́ẹ̀ máa jáde ṣé ẹ̀ ń wora yín bí ṣe lè wora yín ṣé inú yín dùn láti jẹ́ orúkọ ẹ̀. ṣé inú yín dùn láti jẹ́ orúkọ ẹ̀. hello i'm going to call that woman back nọ́mbà yẹn dà bóyá credit ẹ̀ ti tán ah má ṣe o. bless you. Dear customer, the MTN number you have dialed. Hello? Hello? Hello? Hello? Mo Ije. ìjẹ́ yidu yín je láti jẹ́ orúkọ Mrs. Lagbaja. Inú mi gbọ́ orúkọ ẹ̀ lẹ́ ń jẹ́. gbogbo nǹkan tí mo ní pátá ọkọ̀ bàbá mi ló wà lóyún. Hmm. Ìjẹ́ máa ń ìjẹ́ máa ń wò ó mo fẹ́ bèèrè lọ ìjẹ́ máa ń wò ó bíi pé àdánwò ló jẹ́ nínú láìfù yín pé kọ́lọ̀n tiẹ̀ bá yín tètè darí ẹ̀ lọ síwájú bóyá kọ́lọ̀n bá yín palẹ̀ mọ́ ẹ̀ ńlẹ̀ kẹlẹ̀ ráyè kí bóyá. kọ́lọ̀n bá fẹ́ darí ẹ̀ síwájú kó darí ẹ̀ síwájú bóyá ọkàn mi àti ẹ̀sìn. ìyá bóyá. bí mo rògbò fòyín kú fọlá ìdílọ́wọ́ ènìyàn bóyá hmm. ìgbà kúrò nínú ọ̀rọ̀ ayé. Hmm. so ẹ eh, mind pé hmm. kọ́lọ̀ ẹ mọ nǹkan tí mo mì pé kọ́lọ̀ ń darí ẹ̀ síwájú pé kọ́lọ̀ bá yín bá tètè palẹ̀ mọ́ ẹ̀ ńlẹ̀ ìjẹ́ máa ń rò bẹ́ẹ̀ pé kẹ́lẹ̀ ráyè ṣe ti. tó bá fẹ́ palẹ̀ mọ́ ó lè palẹ̀ mọ́ nítorí dídúró ẹ̀jẹ̀ kò sáǹfààní tó ṣe fún ọkùnrin tó bá ti gbé ọkùnrin tó ń ba ìyàwó tó fẹ́ sílé nílé jẹ́ yóò ti jọ́ ọkùnrin jẹ̀wọ́n kí láǹfààní how long lẹ ti marry? ìyá mi ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ jẹ́ kí n fi yín lẹ̀. Hello. Hello. Ẹ ẹ pa ariwo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn mi ìfẹ́ gbọ́ ariwo yẹn ariwo tó wà lẹ́yìn yín yẹn àfẹ́ ariwo yẹn pọ̀. Ah, àǹtí Yinka, hello. Hello mo ń gbọ́ yín ṣe fi ọkọ tẹ́ ẹ fọ́ǹsì ṣe fi tọrọ ẹ wo first time inú mi dùn kọ́ni mo ṣe yẹ kọ́kọ́ get mi iná ṣẹ́yìn program ṣe ń ṣe i love it mm. èmi i can. rọ́dì tiẹ̀ ti tán àwọn tó mú wọn bá ti já gèrè bẹ́ẹ̀ yẹn jẹ́ ká ah, ó ga ọ àwọn ọkùnrin míì ìwọ ló máa máa dá tọ́jú ọmọ bóyá ọmọ yẹn wá wà lápọtúnítì láti wà ní sàkání ẹ wọn á dẹ̀ máa ṣó ẹ pé ọmọ yẹn làwọn ní interest nínú àwọn ò ní interest nínú ẹ wọn á máa pe ọmọ nígi mú ẹ ìwọ ló ń tọ́jú ọmọ ìwọ ló ń ra fóònù tó fi ń pe ọmọ àwọn olórí burúkú ọkùnrin máa ṣàǹfààní mo ń gbọ́ mo ń gbọ́ yín ẹ ń gbọ́ mo ń gbọ́. hello ma. yes. àǹtí yín ta mm. ẹ wò ó sì mí dùn gan ọlọ́run ṣe ṣèkéèdì mm. for the first time lẹ́nu mm. ẹ wò ó ṣe rí èmi mm. èmi inú ọ̀run ni mo dúró sí i can never never nílé ayé mi gbàdúrà pé kí n túbọ̀ orú ọkùnrin bẹ́ẹ̀ yẹn pàdé hmm. láti two thousand and one thirty eight no any single ìfẹ́ kankan débi hmm. kà sí pé kò sí oúnjẹ ilé èmi ni hmm. bí a fẹ́ ṣe lé èmi ni ọmọ mi ṣẹ̀ṣẹ̀ jáde yunifásitì sí mi èmi ni the second one náà wà níbẹ̀ èmi ni it's not because of our ẹbí mi tó wà ní abroad tó ń help me ah in short ẹ̀mí mi ò bá ti bọ́ hmm. níbi tó ṣe mí dé ó tún sọ mí di aláàbọ̀ ara ẹ̀gbẹ́ kan ni mo fi ń rìn kí ló dé owó ọkùnrin bẹ́ẹ̀ ni màá wà máa gbàdúrà pé tó bá dọjọ́ ìpadàbọ̀ ayé mi kí tí wàá bóró ẹ̀ pàdé ọdọ́run máa jẹ́. bọ ẹ ṣì wà nínú ilé ẹ báyìí ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n ṣe ṣì wà nínú ilé ẹ. àwọn ọmọ mi ilé ilé ilé àwọn èèyàn mi ni mo wà hmm. tí mò ń gbó tún kó wá bá mi ní ibẹ̀ àti nǹkan ó tún kó wá bá mi níbẹ̀ in short bí ẹni tó kọ̀ fẹ́ destroy life ó máa ń sọ ní ìgbà kan pé ẹ òun máa bá èmi kọlẹ̀ mo dẹ̀ rí pé ó máa bá ó fẹ́ bá mi kọlẹ̀ náà ni kò fẹ́ yẹ kí èèyàn kó ó ní àwọn èèyàn ní ara mi ó sọ mí di alábọ̀ ara fẹ́ pé ọkùnrin gan ò lè rí mi kó pè mí torí mo wọ́ fi rẹ̀ but I'm still a beautiful woman. kí ló báwo kí ló ṣe fún yín tó tẹ fi ń wọ́rìn kí ló ṣe fún yín tẹ fi ń wọ́rìn. Ah, ẹ wo ṣe rí i tébù ló fọ́mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ní two thousand and twelve mo wà ní oyún ọmọ mi last born yẹn ọmọ méjì ni mo kọ́kọ́ bí fún mo ti gbàgbé pé èmi àti àlejò pàdé mọ́ nígbà tó di tó tó tó di after eight years tó ló padà wá ó wá bẹ̀ ní àwọn ṣọ́ọ̀ṣì náà sọ wọ́n sọ sí wọ́n ní kó má kó má ṣe kó má ṣe ká má kọra ká má ṣe ká má mọ̀ mo wò ó pé wẹ́ẹ́ ká sí pásítọ̀ lẹ́yìn ni mo fi lóyún third born tí mo fi bí ní two thousand and twelve i'm age forty eight years mo yẹ wáyé but tẹ bá rí mi àẹ́pìtì mi àwọn èèyàn mi ni wọ́n tọ́jú mi bí mo ṣe wà owó tí mo ti ná sí àgọ́ ara yìí téèpù tó fọ́mọ mi ní ẹ̀gbóyè àfẹ́tì mi mò ń wọ́rìn ni wá sílẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ mi nobody knows me i'm very hardworking somebody and i don't care i can spend anything on my husband but ó fi igi ó fi san mí ẹ̀gbọ́n mi kan wà ní abroad lọ́dọ̀ yín níbẹ̀ yẹn ó ti kú nísìnyí o ó pariwo fún mi títí ní ìgbà yẹn pé ah lágbájá ẹni yìí kò fẹ́ràn ìwọ ló fẹ́ràn ẹ̀ and which I know that is truth I'm regretting it today mo ń regret ẹ̀ ní èmi hmm. orí I can I can never never in my life pàdóró ọkùnrin bẹ́ẹ̀ mọ́ kí n tún fẹ́ ẹlẹ́dàá mi ẹlẹ́dàá ọ̀wọ́ mi kò ní jẹ́ kí n lówó ẹ̀ bó ṣe wá wà nísìn bó ṣe wá wà nísìn ṣé àríjọ tẹ má bó ṣe wà nísìnyí ṣe ti jọ ń gbé. a ní ilé wa ló tún wá ń bá mi gbé sẹ́ẹ̀. ok ṣé ẹ máa ẹ máa gbọ́ ìjẹ́ máa ń rò ẹni sùúrù ìjẹ́ máa ń rò wípé kọ́lọ̀ tiẹ̀ bá yín palẹ̀ mọ́ ẹ̀ ńlẹ̀ kẹlẹ̀ ráyè ṣe tiyín ìjẹ́ máa ń rò ah, ẹ wò má ṣe ń sọ tó bá ṣe ẹ wò kó ṣe kó ṣe mo ti sọ fún àwọn èèyàn mi ní last week mo yìí kàn pé i'm going to fight for the divorce it has end now ọkùnrin òṣàbọ̀ lè gbèmí ṣe mí bóyá bá mi. Hmm àní ìjẹ máa ń gbàdùn ẹni eh, sùúrù ìjẹ tẹ máa ń rò ó nínú ọkàn yín ìyá mi ìyá mi ẹni sùúrù ẹni sùúrù màmá ẹni sùúrù ìyá ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ dúró ná ẹlò ẹlò ẹlò ìjẹ àrí ìjọ tẹ máa ń rò wípé ìjẹ máa èrò burúkú máa wá sí yín lọ́kàn pé kọ́lọ́n tiẹ̀ bá yín palẹ̀ mọ́ ẹ̀ ńlẹ̀ kó lè jẹ́ kẹ́ ṣe tì yín ìjẹ máa rò. ẹ wo it comes o i will never lie for you it comes o i won't lie for you o october lè lọ tó two thousand and one ni mo ti marry o mi ò ní happy home till now till now tí bá rí àwọn ẹgbẹ́ mi tí bá rí bí àwọn ọkọ̀ wọn ṣe ń kẹ́ wọn bọ́ yẹn ṣe i wept máa jókòó sínú ilé àwọn wept pé ah orú orú ìgbé ayé wo leléyìí orú ìgbé ayé wo leléyìí she will beat me she will do ah uh, but beating yẹn ọlọ́run ti bá mi pa ìyẹn ìjọ tí mo ìjọ tí mo yọ àdá tí mo yọ ọ̀bẹ tí mo ní beat me and die tí mò ń pe àwọn ẹbí ẹ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan ẹ ra pọ́ sílẹ̀ lágbájá ẹ fẹ́ mo pè yẹ mo pa àwọn mo pẹ̀ gbọ́ ètò tẹ̀lé mo pa mo mọ̀ pé ìgbà yẹn nìyẹn ṣẹ̀ sọ bóyá wà yẹn tó bá ṣe rí ẹ wo Yinka in short mo pe àbúrò mi kan òun náà wà dáàbò mo ìjọba mi wá nọ́mbà sí Yinka I need to talk to her kó tẹ̀ fi ọ̀rọ̀ mi kó fi ṣe program ah I suffered a lot o àǹtí Yinka I suffered ah mo suffer mo suffer mo suffer hmm. ẹ̀dá mi ìṣẹ̀dá mi jẹ ìyà mi ìgbàdúrà ọmọ mi kankan kó jẹ orú ìyá yẹn ní ìgbà ní hmm. ìgbà láyé láyé láyé láyé láyé nǹkan tójú mi rí ló ń lọ yìí. ẹ kí ló wá ní tẹ wá àláwẹ̀ láti move kí ló tẹ fi wá àláwẹ̀ láti move pẹ̀lú yín nínú ilé tí yín again. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ náà ni kìíní ó fẹ́ ká lọ gbalé but àwọn family mi ti wọ́n nù mí pé if you step out of that place you have gone ó lọ ó lọ nìyẹn so mo àwọn ẹṣin tó bá ní ìjẹ kó wá bẹ níbẹ̀. so nísìn tí ẹni sùn tẹ bá wá jáde sìn tẹ bá jáde lọ nísìn tẹ bá jáde lọ sìn tẹ wá pàdé wòlíì kan tó wá ní àbí àfa kan àbí babaláwo kan tó ní kẹ́ lọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta péré one to bíi àárọ̀ tó twelve pm lọ́sàn-án ọjọ́ mẹ́ta pé lẹ́yìn ìjọ́ kẹta yẹn má yẹn máa jọ́ lọ́hún pé kẹlẹ̀ ráyè ṣe ilé ayé yín jẹ́ máa ṣe. ah àwídí ìṣó. I hmm. will do it. I will do it. o ti sú mi, o ti sú mi, o ti sú mi, o ti sú mi, ó ti sú mi. ooo, ibi ìmọ̀ bínú mi ṣe ń dùn mọ́ ti sue mi, o hmm. ti sue mi, I'm tired, o ti sú mi, ó ti dé góńgó ẹ̀mí mi. ti o nígbà tó máa padà wá bẹ̀rẹ̀ ló ti fẹ́yàwó, ọmọ mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀. Mẹ́ta hmm. dẹ̀ lèmi náà bí, ọmọ mẹ́ta òun ló wà lọ́wọ́ ẹ̀. Ìyàwó yẹn dẹ̀ yìí wà ní ọwọ́ ó máa ń lọ ní tó bá lọ àtúndé síbi archives a lọ àtúndé lọ́la a bẹ ẹ mọ̀ àǹtí ìta ìjọ ok nísìn on this live program ah, ìtẹ ẹni sùúrù ìyá mi ìyá mi ìyá mi ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹni sùúrù on this live program ntẹ bá wí ni ni olúgbòhùn ọ̀run máa gbà kátẹ̀ ọ́ pé ní program bí mo ṣe wà yín sìn ká ní pé a lé olúgbòhùn báyìí ẹ kàn sọ ọ̀rọ̀ kan láti inú yín fún ọkùnrin yẹn bóyá kẹ ṣàdúrà oríire fún ọ kẹ ṣáà ṣàdúrà kan ẹ ṣáà ṣàdúrà fún láti inú yín ẹ sọ nǹkan tó bá deserve fún. ẹ wo mo ti mo ti ṣàdúrà mi ìṣẹ̀sílẹ̀ iṣẹ́ rí àdúrà mo ti ṣàdúrà kò ṣàdúrà kankan tí mo tún lè ṣe mọ́ mo ti ṣàdúrà kò sí kankan tí mo lè ṣe mọ́ àwọn láì sí o àti nǹkan àwọn láì. ṣé pé ṣé pé máa yan ò àdúrà látọwọ́ yín èpè ló deserve. Ah, ẹ wo tí bá wò ó nígbà mi báyìí inú ẹ̀ máa ń bí mi I look at him inú ẹ̀ máa ń bí mi pé ah, orúgbìn ayé wo lélẹ̀ orúgbìn ayé wo òun lélẹ̀ orúgbìn ayé wo a tún máa sọ fún mi tí bá béèrè nǹkan mi lọ́yẹ̀ ṣé kò fo kó òun ṣe o you can use it you can use it kémi náwó nìyẹn ò ń ṣe business ti tèmi ah, owó àti yínká ah in short eléyìí tí mo gẹ́ẹ̀tì inú mi dùn bàjẹ́. it is well ìyá mi. Ah, it is well. Eh. but mo ní mo ní mo ní ayọ̀ láti sọ fún yín wípé àìrìn jọ̀nà ni ò jẹ́ ká rí abuké ọ̀kẹ́rẹ́ tá a bá rìn dáadáa rí ibi tí pẹ́pẹ́yẹ ti pọ́ ọmọpọ̀n wàláì ọkùnrin tó dá ṣì wà ọkùnrin make her feel like a woman ó ṣì wà àwọn ọkùnrin tó máa máa kẹ́ ẹ tí wàá máa rò pé ṣé ni but òun láti èèyàn obìnrin láti lọ ti jìyà dé góńgó kan kọ́ lóun tó compensate ẹ̀ tí n bá rí mi ò kí ń sọ o mo mọ ohun tí mò ń sọ mo ní fact mo mọ nǹkan tí mò ń sọ obìnrin á ti jìyà dé góńgó kan lọ́wọ́ ọkùnrin pé ah ọmọ yìí jẹ́ kí n kàn jẹ́ kí n kàn dá ẹ lọ́lá kí n kàn fi èèyàn báyìí kí n fi compensate ẹ bẹ́ẹ̀ ọkùnrin wà ọkùnrin tó sì dá wà ọkùnrin tó máa kẹ ẹ lójú kẹ ẹ ní mútùwà tí máa wo rẹ pé láwọn ọkùnrin tó dúró déédéé tó dáńgáṣíà láwọn ọkùnrin tí wọn gan máa rí tínú àmàdù pé yes ọkọ tí mo fẹ́ dó lélẹ̀ àwọn ọkùnrin tí wọn máa salivate lórí okó àti dó wọn àwọn ọkùnrin tẹ́ pé ìwọ gangan wàá ti máa fún wọn ní ọkàn balẹ̀ pé wá máa dún ẹ honestly wàá ti máa ẹ ti máa wàá ti máa sọ fún wọn sílẹ̀ pé máa dún ẹ bí n bá wà lórí orí bẹ́ẹ̀dì gan sick bed màá rí kí wọ́n gbé mi láti hospital wá kí n wá dún ẹ kí n padà sọ hospital àwọn ọkùnrin yẹn wà. ẹ̀lú ẹgbóhùn sókè ìyá mi. ẹ̀lú ẹ pa Facebook yín wà á ti máa sọ fúnra rẹ lọ́kàn ara wà á ti máa sọ fọ́kùnrin yẹn pé jẹ́ ó ẹ o jọ́ mi bá ti rí ẹ a máa dóra wa o ìwọ gọgọ wa máa sọ pé ẹwọn kó máa sọ pé ẹ fẹ́ gba pátá ń mi ìwọ gọlù wa máa sọ fọ́kùnrin yẹn pé gba pátá yẹn kó máa mú lọ àwọn ọkùnrin yẹn sì wà bí a ṣe sọ pọkùnrin bá ọ burú tó yìí wà láì wọ́n sì wà Ọlọ́run wọ́n sì wà hello. hello àbẹ̀yẹ̀dá. hello ìyá mi ọkọ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ máa fi irú ẹ̀ tọrọ tẹ bá tún máa rìnrìn àjò lẹ́ẹ̀kejì ayé yín. mi ò lè dúró ẹ̀kọ́ o. kí ló dé kí ló ṣe. ọkùnrin ọkùnrin mo bá di àti mo ti rí bá ti rí pé ọwọ́ tàbí òsùn mi padà fún ọ̀rẹ́ mi lórí nínú ilé àdéjọ́ ń gbélé. kí lọ̀rẹ́ ti yín náà kí lẹ aláwọ̀ ọ̀rẹ́ yín kó wá ṣe nínú ilé. ẹ ṣe òbílẹ̀ mi náà ti la wà. Hmm. ó máa ń wá kí wa yà á wá kí mi ní o manito ìṣirò àmàkìrà wa kódà ẹni ẹ̀gbọ́n ẹlẹ́hà ni ọkọ ètùtù but kò bọ́ ìhà ojú ẹ̀ sílẹ̀. òkè ẹlẹ́hà lobìnrin tí ọkọ yín fún lóyún ó dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́. ó máa ń wọlé ìjọ tó ṣì jù gan mo sọ pé láti wá wà ní ilé ní kò ní ìjọba kan ti kú. Ah, ah. nígbà tí máa padà gbọ́ mo rí i pé wọ́n ti jẹ́ bẹ̀rẹ̀ introduction tí mi dẹ̀ wọ́n á nílé tí mi dẹ̀ mọ̀ nǹkan kan. Hmm. olówó ayé ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí Hmm. Hmm. àwọn pàtó jẹ́ ọkọ ká ọkọ padà bá mi wá bẹ́ẹ̀ mi kò ṣeé ṣe gbọ́dọ̀ pàpà láfẹ́ mi nì. Hmm. ṣé nítorí pé wọ́n lọ fún ọ̀rẹ́ yín lóyún lẹ́ṣẹ̀ ní ẹ̀ ní báwọn rìnrìn àjò ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá máa wá sáyé padà. mi mi ló bá rìnrìn àjò ẹlẹ́ẹ̀kejì o kò ṣeé ṣe. ṣé nítorí pé wọ́n fún ọkọ rẹ̀ yín. ìwà ọkùnrin bẹ́ẹ̀ lè pààyàn. bọ́ ẹ ṣì ń fẹ́ wọn nísìnyí Hmm. honestly àwọn ọkùnrin tó dá sí wa o wàláì ọkùnrin tó mọ máa sùn tádẹ máa wù ẹ́ pé bó ṣe ń sùn yẹn ṣáà jẹ́ kí n máa wù ẹ́ pé òun sùn bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ jí ẹgbẹ́ lọ lójú ẹ̀ ọkùnrin ọlọ́run má jẹ́ kéèyàn rìnrìn kéèyàn ṣì rìn kéèyàn ṣì mú kéèyàn ṣì gbé kéèyàn ṣì ṣe. àpètò mo ń gbádùn yín. ṣe rí ọ̀rọ̀ ilé ayé ìlú gọ̀ọ̀gàn ni. Mm kó tó ṣe bí òwe o ibi tó kọjú sí èèyàn kan ẹ̀yìn ló bá kọsẹ́ lò mí mo kàn fẹ́ portrait nǹkan tẹ́ sọ́ọ̀bù wípé àwọn ọkùnrin tó dáa ó wà kò sí rọ́ńbẹ̀ o hmm. ọkùnrin tó dáa wà obìnrin tó dáa wà ó kàn máa ń wọ opportunity pé tá a bá rọ́kùnrin tó dáa at the end of the day ó máa end up pẹ̀lú possibility obìnrin tí ò dáa. Hmm. tá a bá dẹ̀rù obìnrin tó bá dáa náà obìnrin téèyàn fi yangàn láwùjọ tó fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ó máa end up pẹ̀lú ọkùnrin tí ò dà nǹkan tó kàn wọ́n fortunate nípa ẹni yẹn sọ pé kò sọkùnrin tó dá ní ayé yìí àbí kò sí obìnrin tó dá irọ́ ni ọkùnrin dáadáa wà obìnrin dáadáa wà nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣeun most cases ọkùnrin tó tí ọkùnrin tó dá wọ́n máa ń bọ́ sọ́wọ́ òun náà máa ti ń jìyà wọ́n ti máa fi gi obìnrin kan ti máa fi gi gba lórí obìnrin náà máa ti maltreat ẹ̀ tẹ́yìn méjèèjì bá wá pàdé ṣe ló máa dàbẹ́ ni pé love from heaven ni o i'm telling you ọkùnrin tó dá sí wà ọlọ́run tọ́lọ́run bá nífẹ̀ẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ torí wípé bóyá ọkọ ẹ̀ rí ìfìyà jẹ́ kò deserve ẹ̀ ó fojú ẹ̀ gbolẹ̀ honestly tó dẹ̀ tó dẹ̀ jẹ́ wípé eré ẹ̀ ló sá ọkùnrin ẹ̀ orí ọkọ ẹ̀ ló sá tó fojú ẹ̀ pé kíní tó tó ẹ́ pé wọ́n lé eku sí ó léjò sí ẹ wàláì ọlọ́run máa gbé ẹ korú ọkùnrin yẹn honestly ọlọ́run á gbé ẹ korú ọkùnrin yẹn bọ̀ wípé kò sọ́kùnrin tó da ọkùnrin tó da ṣì wà obìnrin tó da náà ṣì wà but but most cases ẹ̀yin eh, ọkùnrin mi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń feel nípa ọ̀rọ̀ olóbìnrin dé because ó dàbẹ̀ ni pé ẹ take joy láti hurt obìnrin hello ẹlẹ́sìn iṣẹ́ kó lẹ́ mọ̀. à ń gbádùn yín o ṣé ọkọ ṣe ṣe ah, wà nílé ọkọ. ẹ sọ̀rọ̀ mọ́ ẹ má bínú. ṣé ẹ wà nílé ọkọ. mo wà nílé ọkọ mà. ó yá ẹ ṣàdúrà ṣe fi ọkọ yìí tọrọ tẹ bá tún máa wá ń jọ mí. mo fi ọkọ tèmi mo fi tọrọ tí n bá tún ayé mi wá kódà tó bá yẹ pé ayé ṣe wá lẹ́lẹ́kẹta mo fi ọkọ tèmi tọrọ. àṣẹ kí làwọn ọkọ ìyàwó kejì lèmi jẹ́ o sọ́kọ hmm. tèmi o. Hmm. ẹ mọ̀ àtèmi àtìyálé mi ọkọ mi ò jẹ́ ká mọ̀ kò tẹ̀ jẹ́ ká mọ̀ pé eh, a ní ẹmọ̀ bíi pé rẹ́sì kankan wà hmm. so èmi wá realize pé for a while èmi ni the problem márùn bíi pé akọ mi ò dọ́kọ mi ò da but from your show tí mo ń kọ́ mo wá realize pé àṣé àwọn kankan wà tí ẹ rí pé obìnrin gbọ́dọ̀ máa ṣe kò ń ṣe pé ẹ̀ torí pé mo ti wà nílùú òyìnbó ẹgbẹ́ kan àwọn kan mo ṣe wá realize pé àṣé mi ni problem yẹn hmm. mo wá tún ìwà ara mi ṣe àti gbà yẹn báyìí àǹtí yín ká èmi àti ọkọ mi nínú ilé peace ni píìsì lórí píìsì níbo ni ìyálé yín níbo ni ìyálé yín wà níbo ni ìyálé yín wà. kí lẹ wí mà. níbo ni ìyálé yín wà. ìyálé yín wà nílùú ìpẹ́lú mi. ok ẹni orí program ilẹ̀ ti ń gbọ́ pé ẹ̀yin gangan ni problem inú ilé yín. bẹ́ẹ̀ ni èmi hmm. gangan ni problem mo realize pé i was the problem nítorí wípé máa ń believe pé ẹ ti bá lọ síbi iṣẹ́ ti bá dé ẹ ṣègbóyẹ kọ́kọ́ mi ṣe oúnjẹ ẹ ṣègbóyẹ hmm. kórìí mo wá believe gbogbo ẹ̀mọ́ ẹ wá ṣe ṣòkan ni pé tí obìnrin bá wà nílé kò sí nǹkan tó kọ ọkùnrin pé ẹ ọlọ́bi iṣẹ́ ìwọ ló gbúdọ̀ ṣe gbogbo ẹ̀ o gbúdọ̀ sẹ́wọ̀ ọkọ o gbúdọ̀ fọ aṣọ wọn rí aláìsí pé mẹńtálítì òṣì táwọn àwọn dúdú wa tó bá ti wá síbí tó máa ń lẹ́nu tó máa ń lẹ́nu òun ló ń ba ayé ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yẹn àti yín ká ọpẹ́lọpẹ́ ẹ̀yin lẹ gba márèjì mi là ẹ̀yin lẹ jẹ́ kí n lẹ́nu wípé nǹkan tí mi ò kọ́ nílé àwọn òbí mi gan sẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kí n kọ́ hmm. mi àtọkọ mi àti ní pìsì láti gbẹ̀mú ṣe rí aláìsí pé yan gidi ni èmi ni mo fẹ́ ba ayé ẹ̀jẹ̀ pẹ̀lú àmì Hmm, God bless you. I will take your number and I'm Amen. going to call you after this show. God bless you. Ilé yín ò dẹ̀ ní dàrú. Ilé yín ò ní dàrú kò ní mm-hmm. dilé onílé. Ọlọ́run ò ní jẹ́ kí fẹ́ tán nílé yín. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ọlọ́run á fi ọkùnrin yẹn ṣe orí fún yín pẹ́. Ohun tó máa fi jẹ́ ọkọ fún yín Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ o. Lágbára Ọlọ́run ẹ̀ ní jọra yín lójú o. Ilé yín ò ní túká o. Ire o. Máa pè after this show. Meanwhile, o ti ẹ̀ dá Eh. àkọ́gbọ́n mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ àárọ̀ ọ̀sán àti alẹ́ nǹkan táwọn obìnrin náà máa ń ṣe but eléyìí general ni àtọkùnrin àtobìnrin leléyìí general ni àwọn ọ̀wà kan wà tó wà lọ́wọ́ àwọn obìnrin náà eléyìí general ni àtọkùnrin àtobìnrin but mo sì máa padà wá lórí ìfẹ́ àárọ̀ ọ̀sán àti alẹ́ ṣe gbọ́ nǹkan tóbìnrin yẹn sọ ó ní lórí iṣẹ́ mi ó ní ìwà tó máa ń wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá a wà nílùú òyìnbó hmm. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ọ́ hello hello àǹtí Yínká. hello ẹ ká sọ ohun hmm. n ti ja yín dànù ẹ má bínú hello. hello ma. ẹ ká sọ ohun ṣé ilé ọkọ lẹ́yìn wà. hello ma ẹ ká sọ ma. ṣé ilé ọkọ lẹ́yìn wà. mi ì sílé ọkọ mà. kí lẹ́ fẹ́ bá wa sọ. bọ́ọ̀lù bọ́ọ̀lù ìgbàdúrà pé kí n bá kó ayé wá ẹni tí mo kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ kejì ìfẹ́fẹ́. kí ló ṣe fún yín mẹ́mi ìfẹ́ rí àti káfẹ́ rí ẹni yẹn ó gba ìfẹ́ àti ó gba ó gba láìpẹ́ lè jẹ́ lálẹ́ odidi ọdún mẹ́sàn-án ni mo lò pẹ̀lú ẹ̀. hello ma. hello mo ń gbọ́ yín. odidi ọdún mẹ́sàn-án ni mo lò pẹ̀lú ẹ̀ tó gbé hmm. ọmọ mi so after nine after that nine years. Hmm. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mi kò fẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ jù ni mo ń gbọ́ yín so after that nine years mo ṣẹ̀wá rẹ̀ mo ìgbà tí mo ti bímọ yẹn gan-an ẹ̀kọ́ mo bímọ yẹn jẹ́ ìgbà tá a bímọ jẹ́ láti máa sọ fún mi pé kí n lọ jọ bí ọmọ yẹn jẹ́. so up to now kò dá sí ọ̀rọ̀ ọmọ mi nìkan mo gbọ́ bùkátà ọmọ. èmi nìkan ni mo gbọ́ bùkátà ọmọ yẹn up to now kò dá sí rárá kò ṣe bí kan lọ kò dẹ̀ wá tún jáwọ́ lọ́wọ́ mi kò jẹ́ kí n rẹ́mi ní ìṣẹ́ Hmm, mi ìfẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ jù hello hello bàbá à ń gbọ́ yín hello mò ń gbọ́ yín sà. on obìnrin ti ń respond mo dẹ̀ fi pé èmi personally mi ò mi ò gbàdúrà kí n tún bá kí n tún padà ìpàdé ìyàwó mi ṣùgbọ́n kò wá ń ṣe lórí ìwà burúkú àbí kò ṣe pé bóyá ó ṣẹ̀ mí. lórí kí wá ni. mi ò lórí ṣé compatibility ló ń pè mí àbí kí lẹ́nu olóyìnbó. tẹ bá ní compatibility kí lẹ mean wípé ẹ wà compatible yẹ kí ni àwọn nǹkan tẹ ẹ fi rí ẹni kò níwà burúkú but compatibility kí ni nǹkan náà. Ah, àfi tí bá jẹyàn àfi tí bá fẹ́ parọ́ mẹ́lẹ́dàá ẹ̀ lókù kò hmm. ṣe in fact ẹyẹ ti rìn kúrò lẹ́gbẹ̀ẹ́ tó ó ṣeéṣe kẹ́ máa gbóhùn ẹ̀ lábẹ́lẹ̀ hmm. um, so nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé èèyàn dáadáa ni hmm. ṣùgbọ́n ó máa ń dáńgbà míì kéèyàn máa fẹ́ ọ̀rẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ó dá kéèyàn fọ́ọ̀rẹ́ ẹ̀ hundred percent bẹ́ẹ̀ ni mi fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́rọ̀ yìí ó dá kéèyàn fọ́ọ̀rẹ́ ẹ̀. ó dá ni hundred percent mo ń gbọ́ yín ó dáa kéèyàn máa fẹ́ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ èèyàn hmm. èmi ò ẹni tẹ́mi fẹ́ ò kì í ṣọ̀rẹ́ mi. how. ṣùgbọ́n tó bá jẹ́ lórí ìwà wàláì tí n bá wá. ẹ má cut ẹ má cut call yìí mo fẹ́ gbọ́. Hmm. mo ń gbọ́ yín tó bá jẹ́ lórí ìwà kí lẹ mí báyìí pé kò kí ń ṣọ̀rẹ́ yín kí lẹ mí pé kò kí ń ṣọ̀rẹ́ yín ṣe ti rí ìwà yẹn tó ti ìwà ẹbí ìwà yẹn jẹ́ kí n máa gbìyànjú pé ká ṣáà máa bára wa lọ ṣùgbọ́n ẹ mọ̀ pé kí ni èèyàn máa dùn torí kẹ má jọ ní nǹkan tẹ fẹ́ sọ kẹ má jọ ní nǹkan tẹ jọ ń ṣe kẹ má jọ ní nǹkan kan jù pé tẹ bá ń jọ ń tà àti ṣe nǹkan kan náà bíi pé ẹ ń fipá ṣe ni látọ̀dọ̀ tèmi ni o. bí bí ẹni sùúrù sa o torí ọ̀rọ̀ yìí èyí tẹ́ mú jáde mi mind láti pè yín direct èyí tẹ mú jáde yìí ó wà unusual ó dẹ̀ strange bọ́ bẹ́ẹ̀ ṣe ló strange èmi understand ẹ̀ bọ́ mo fẹ́ kẹ́ explicate mo fẹ́ kẹ́ jẹ́ káwọn èèyàn understand pé ó níwà tó dáa ó lérò tó dáa ṣùgbọ́n kò kí ń ṣe ọ̀rẹ́ yín tí bá get yín tí bá ní pé kí n bá yín analyse kò kí ń ṣe ọ̀rẹ́ yín yẹn bọ́ mo fẹ́ kẹ́ fẹnu ara yín analyse ẹ̀ pé kò kí ń ṣe ọ̀rẹ́ yín. ṣé ti rí um, ẹ kéèyàn àti ìyàwó èèyàn má jọ ní nǹkan kan nǹkan mọ kọ́ṣọ̀ wa yàtọ̀ àkọ́kọ́. Mm-hmm. ọmọ ìlú um, lòun. but uh, funfun lòun ọmọ nàìjà lòun. ọmọ england lòun. Ah, um, ṣùgbọ́n. but even at that. culture difference kan nìyẹn ṣẹ́mu mm. uh, but ọ̀tọ̀ ni pé kí culture èmi àti ẹ̀ ẹ mọ kẹ́mi kó má jí pé ẹni tẹ́ lè bá sọ̀rọ̀ tẹ́ lè ju àwàdà sí ọdún àti fẹ́ra wá sí ọdún kẹẹ̀ẹ́dógún rẹ̀. kí ló dé tí ẹ lè jàwàdà sí. because tí n bá ju àwàdà hmm. kò ń ṣaláwàdà oh ó máa ń tèkẹ́ bí ọ̀fẹ́. Um, so ó tèkè mi náà ní a lot of time ọbí ọdún mẹ́wàá ó lé tí mo fi kọ́kọ́ ẹ̀mọ́ àlè mo bẹ̀rẹ̀ tán obìnrin náà kí tó kó tó yé mi pé má mà ṣerú àwọn àwàdà yìí mọ́ kò ń ṣe nǹkan tí so èmi náà dẹ̀ change but mo realize pé gbogbo bí mo ṣe ń tra àti wá change sí nǹkan tó ń fẹ́ hmm. ó mèkì èmi fúnra mi unreal because that's mm. not hmm. who I am. Eh, ọmọ mélòó lẹ dẹ̀ eh, ti bí fúnra yín. kí lẹ sọ. ọmọ mélòó lẹ ti bí fúnra yín. ọmọ mẹ́ta la ti bí o. mo fẹ́ bèrè nǹkan kan ìjẹ́ ní amúgbálẹ́gbẹ̀ṣẹ́ ní girlfriend àyẹ ò lè ṣe ọ possible kó má sí i àjẹbẹ màá ti kú hmm. ṣùgbọ́n kò ká mi rí o kò hmm. ká kẹ̀kẹ́ rí kò pé text message o àbí fóònù àbí mi ò jẹ́ tí bá get tí bá ẹ jẹ́ kí n mo fẹ́ kẹ wà lórí fóònù kí n wá analyze nǹkan tẹ fẹ́ tọkùnrin bá sọ pé òun fẹ́ ọ̀rẹ́ in a woman it's not wípé ẹ̀ ń ṣe pẹ́pẹ́ fúrú ẹ̀ ń ṣe oúnjẹ ẹ̀ ń lọ kitchen ẹ̀ níwà tó dáa ẹ̀ ní kinní kan ẹ̀ ń tọ́jú àwọn tó bá ní ẹ fẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó máa lè sọ fún pé wá mo fẹ́ dóko ó ah. dómi dáadáa lánàá mo dẹ̀ gbádùn bó ṣe dómi o ọ̀rẹ́ tó máa lè yasọ́ lójú ẹ̀ ọ̀rẹ́ tó máa lè sọ oríṣiríṣi nǹkan lójú ẹ̀ ọ̀rẹ́ tó máa lè sọ fún pé àkínódé tó fi múra báyìí ò bó ṣe rí ni tíṣà oko tẹ́ ẹ máa lè dọ́wọ́ ẹ̀kẹ́ ipe ìyẹn omi wípé ẹ rude síra yín tọkùnrin bá sọ pé òun fẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tọkùnrin máa pè é pé níbo ló wà tó máa lè pe ọkọ ẹ pé níbo ló wà máa bọ̀ nlé mo ti léra lẹ̀ díẹ̀ mo ti dé tẹ́bẹ̀d ọ̀rẹ́ tó máa tí ọkọ ẹ máa lè sùn sílẹ̀ tó máa ní bẹ́ẹ̀ fárun ẹpọ̀n ẹ kọ́ ń pè lọ́rẹ̀ẹ́ nìyẹn ọ̀rẹ́ tó máa lè. ẹ ti summarize. tíyàwó ẹ tí ọkọ máa lè jókòó tí wọ ìyàwó máa lè gbọ̀ndín lójú ẹ̀ tó máa fìdí ru ọ̀rẹ́ nǹkan tó ń pè lọ́rẹ̀ẹ́ nìyẹn kó ṣe pé ọ̀tọ̀ ni ìyẹn ò dẹ̀ ní wípé ẹ wá jẹ́ ọ̀rẹ́ ó máa rí ọkọ ẹ fín àbọ̀kọ máa rí ẹ fín àbí yẹn máa ní ẹ wá fẹ́ tèkọ ọkùnrin for granted torí pé ẹ ti jẹ́ ọ̀rẹ́ ẹ ti jọjá láàrin fi ara yín nǹkan tó yẹ kó ṣe fún òní ṣe fún no ọ̀rẹ́ tó o bá ti find tí obìnrin ọkùnrin ò bá ti find a friend in you ó lè má izi irú ọkùnrin yẹn lè sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀ rìnrìn àjò níjọ́ míì ọ̀rẹ́ tẹ́ máa lè gist lórí phone bẹ́ẹ̀ bá tiẹ̀ jọ sí together máa keep ara very long lórí phone tó jẹ pé ìjọ́ teba soro bá ogo lójúmọ́ gan ẹ máa mọ̀ pé bóyá ẹ máa ni pé ẹ ti sick nǹkan kan máa miss lára yín nǹkan tó ń pè nìyẹn ó sí ni o find a friend your woman or find a friend your man ó sí pé o respect ọkọ ẹ àbò respect ìyàwó ẹ you must o láti jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ láti jẹ́ ọ̀rẹ́ ẹ tẹ́ ẹ̀ ní ẹjọ́ jíjọ ikú yín àjọ di àjọkú àwẹ̀ yín àjọ di àjọgbà ẹni tí ọkọ ò bá fẹ́ràn kò ní jẹ́ ọ̀rẹ́ ẹ ẹni tó ọkọ ẹ bá fẹ́ràn òun máa jẹ́ ọ̀rẹ́ mi wá sọ pé bóyá ọ̀rẹ́ ọkọ ẹ á jẹ́ ọ̀rẹ́ pé wàá lọ máa ṣe wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ fún ọ nǹkan tó ti jẹ́ èèwọ̀ sí ọkọ ẹ ó jẹ́ èèwọ̀ sí ẹ torí ọ̀rẹ́ ni yín ikú yìí ti jọ jàjọ kú nǹkan tó bá ti jẹ́ ọ̀tá sí ọkọ ẹ ó jẹ́ ọ̀tá ẹ torí pé ọ̀rẹ́ ni yín nǹkan tó ń pè ní pé ọkùnrin fáìn ọ̀rẹ́ nínú obìnrin obìnrin fáìn ọ̀rẹ́ nínú ọkùnrin nìyẹn kò ń ṣe wípé ibi tí ọkọ bá ti ní ó dàárọ̀ ni wọ́n ṣe máa lọ sọ pé ẹ ká alẹ́ ń bẹ̀ o kì í ṣọ̀rẹ́ ó ti gbàbọ̀dẹ̀ nìyẹn kò ṣe pé ibi tí ọkọ bá ti ní pé oúnjẹ yìí mi ò jẹ mọ́ ni wọ́n máa lọ máa pọ́n ẹnu láńbẹ̀ ìyẹn ò kí ń ṣe ọ̀rẹ́. Your man should find a friend in you and you should find a friend in your man. As a matter of fact, ẹ ló mà. Ẹ ká sàn. Ẹ sàn. Ẹ wò ó, mo really appreciate topic yìí lẹ́yìn. Mm. Ṣé rí ọkọ tí mo fẹ́? Eh tí ọba ní kí n fún ayé wá àbí kí tó bá pa mi wà i will prepare to choose him. Hmm. kí làwọn nǹkan tó ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sí ẹni tí ó sọ̀rọ̀ lẹ́ǹkan hmm. tó sọ wípé ó dá kéèyàn fẹ́ràn that is the best. gẹ́gẹ́ bí àlàyé tẹ̀yìn náà wá ṣe wípé ó dá kéèyàn fẹ́ ọ̀rẹ́ tó tó ó lè ẹ lè sọ fún pé bó ṣe dómi lánàá mo láìkẹ́ hmm. bí tó bá ya fún ẹ̀kọ́ ní kékeré ní ọ̀fẹ́ it's a very good thing for every woman àti mm. every man kí wọ́n ní. Hmm. in fact I really appreciate the husband I have. God bless you. a lot. God bless you ọlọ́run adé keep husband yẹn fún yín lágbára ọlọ́run nǹkan tí mò ń tí mò ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó o bá jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ ẹni tó bá tó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ ni o ọkọ tẹ bá tiẹ̀ jọ́ ọ̀rẹ́ máa jọ nífẹ̀ẹ́ ara yín èèwọ̀ ẹ láti jẹ́ èèwọ̀ ẹ

o ni lati sọ fun ọkọ ẹ pe ko wa jó si kó wá jókòó sí kitchen to ba ń ṣe toro ti mọ̀ pe gist partner lo jẹ́ fóun tẹ́ ẹ bá jọ jẹ́ o ni lati bora to bá tó bá dáná lọ́wọ́ o lè máa dáná lọ́wọ́ kó yọ̀dí sẹ́yìn kó ko du ń bẹ̀ kò sí nǹkan tẹ́ ń bò fún rara yín mo. tẹ́ ẹ bá jọ jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ ló máa wá sinu kitchen tori pe ko ni le fi ẹ́ lẹ̀ pé kó kúrò ní site òun laarin ìṣẹ́jú kan á wò pé ẹjọ́ fẹ́ ẹjọ́ máa ẹjọ́ máa lọ sí pati ẹjọ́ máa ṣe gbéborùn tẹ bá jọ jẹ́ ọ̀rẹ́ tó bá dá invite ẹ sí pati o ò ní lè lọ wàá máa sọ fún wọn pé tẹ́ ẹ bá ti ní kọ́kọ́ mi wá mi ò wá ọ̀hún tó bá ti pè ìyàwó mi mi ò wá ẹ bá dẹ̀jọ party. ní pati ẹjọ́ máa ṣàmẹ̀bọ̀ ni òrí lágbájá wo nǹkan tó wọ̀ òrí tàmẹ̀dù wo nǹkan tó wọ̀ èké ẹ ní láti jẹ́ gist partner ẹ ní láti jọ jẹ́ èké ẹ ní láti jọ ṣàmẹ̀bọ̀ èèyàn mélòó ló jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ọkọ ẹ̀ hello. ẹ̀ló eh, ẹ má bínú àti ika mm. ẹ rí ẹ wọ láti wa àwọn obìnrin gidigidigidi gan ni mm. because àwọn obìnrin a máa ń wípé tọkùnrin bá jọ̀rẹ́ wa then we have to take full advantage of that which humanly see a lot of crisis sọlọ o bọ̀wọ̀ ẹ tó pé wà tọkọ kí àwọn obìnrin kan wá take advantage women take advantage of it a lot nàìjíríà ni mò ń gbé o ọkọ mi kò lè bá mi mú kò lè ordinary akachi báyìí kò lè fọ but i will never take any offence in that because that is not his nature tó ń fa ẹ̀ bá wà taba travel taba travel sáyẹnsì àti lára tó ń fa ẹ̀ bá wà nílé ordinary akachi fẹ̀ kò lè dá fọ but ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tó bẹ̀ jẹ́ pé tí bá ń dọ́ta náà kíkún báyìí kò lè sí máa dúró ó máa wá fún ààrẹ àwa ṣeré àbáyọ ni iṣẹ́ a máa fi gbá. for the very first time i believe i been married for fifteen years. Hmm. mi ìdẹ̀ tí ìrí ọjọ́ kan tí mo ṣe ọkọ bẹ́ẹ̀ dà mo ṣẹ́ ni o àbó ṣẹ́ ni òun ló máa òun ló máa bẹ̀bẹ̀. and that is because ó jẹ́ ọ̀rẹ́ mi but i will never take an advantage of such um, attitude of it kí á sọ pé tí bá ṣe ọ tó bá dé mi ìyá níbẹ̀bẹ̀ àbí mi ò ní ṣe gbàbí mi ò ní ṣàwọ̀ àwọn obìnrin láti be láti wà enlightened on that ṣùgbọ́n pẹ́pẹ́ yìí jẹ́ òye èèyàn mo ti ní ọ̀kan tó jẹ́ wípé ọkọ ẹ̀ ọ̀rẹ́ mi o àwa ní àwa yìí tí ọkàn òun ló gbúdọ̀ ṣe gbogbo tẹ̀lé ọkàn òun ló gbúdọ̀ ṣe bá ọkàn òun ló gbúdọ̀ ṣàwo tí mo dẹ̀ máa sọ pé ni pé all this is wrong á nílò kémi fi tèmi ṣe mi ṣe tèmi and I appreciate that fact ṣé ẹ gbọ́ mi mà. Hmm hello ma. hello mo ń so ẹ ń láti jẹ́ kí ọkọ yín kó jẹ́ ọ̀rẹ́ yín tọkọ yín bá wá jẹ́ ọ̀rẹ́ yín ẹ má take it for granted ẹ má jẹ ẹ má rífín àrífín ni kí obìnrin lanu pé ṣé ò lè ṣoúnjẹ nígbà torí pé mo lọ síbi iṣẹ́ mi ò tí ì dé àrífín ni ìbànújẹ́ ni èèyàn kan béèrè kwẹsàn kan lọ́wọ́ mi lánàá ó ní tó bá jẹ́ mi ni mo ti bá ní ọmọ ọkùnrin tó níyàwó tó wá mú ọmọ orogùn tó ń ro àmàlà all the time àbí tó ń dáná ó ní kí ni mo máa ṣe mo ní màá wá màá jáde fúnyàwó yẹn ni tó jẹ́ pé fúnra rẹ̀ ló máa kó ẹrù ẹ̀ ló máa jáde nílé ọmọ mi wọ́n á bẹ tíì wọ́n á bẹ tíì fúnra rẹ̀ ló máa lọ gba divorce á ti gba divorce yẹn tó á ti fọmọ mi kójú ẹ̀ tó dáa màá jáde fún ni tí ò bá kúrò nílé ọ torí èmi ò ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ mi ò ṣe é mi ò mi ò ní mi ò gbogbo ẹnu ni mo fi sọ pé èmi Yínká ò ṣe fọkùnrin pé kí n sọ pé kọkùnrin wọnú kíchìn kó lọ máa dáná èmi máa ń sáàbù ọkùnrin bíi ọba ni gbogbo ẹnu ni mo fi sọ mo máa ń sáàbù ọkùnrin máa sáàbù ọkùnrin bíi ọba ni bíi king gbogbo ẹnu ni mo fi sọ so mi ò wá rí ibi tí ìyàwó ọmọ mi tí ọmọ mi máa wá mú ọmọ rogùn máa ru àmàlà máa jáde fún un á jáde fúnrú ìyàwó yẹn ó máa fúnra rẹ̀ ló máa kó ẹrù ẹ̀ wọ́n á bẹ́ tì kò ní kò ní dúró tí ò bá lọ nọ́tò ni ó máa kó ẹrù ẹ̀ á lọ ṣe divorce fún rẹ̀ á lóun lọ sẹ̀ wọ́n á bẹ́ tì kò ní hello. èmi ni mo pè náà nǹkan mọ̀. ẹ mo ti gbọ́ àti gbọ́ ti yín ẹni ká bá àwọn obìnrin sọ̀rọ̀. mo fẹ́ gbọ́ advice yìí ǹjẹ́ máa fi lórí rẹ̀. Hmm. mo ń mo ń mo fẹ́ gbọ́ advice ẹ máa fún mi lórí ọ̀rọ̀ ẹni tí mo ní kò béèrè ọmọ rárá wọn ni. lórí kí ni. lórí ọ̀rọ̀ ẹni tí mo ní kò béèrè ọmọ rárá. kò sí advice mo máa fún yín ẹ máa tọ́jú àwọn ọmọ yín ọlọ́run àwọn àtúwọ̀ máa kún ìṣàlẹ̀ ní kẹ́ fọmọ́lẹ̀ ẹ máa tọ́jú àwọn ọmọ yín mi lè ní kẹ́ fọmọ́lẹ̀ náà ẹ máa tọ́jú àwọn ọmọ yín kò sí nǹkan tí mo lè sọ tó ti yẹ yín gbogbo ẹnu ni mo fi sọ ẹnu wo mo tẹ̀ ta ló bí pọ̀nrín yàláyà mi níbo mo ti fẹ́ sọ fọ́kùnrin pé kó lọ dáná màá ní torí pé mo lọ pẹ̀lú mo ṣe fly gan Ti mo máa fly mo lè wà ní London lẹ́ni kí wà lamẹ́ríkà lọ́la ọ̀túnla kí wà ni South Africa wọn ò bí mi da tí bá ti ń délé uniform ni màá wọ kitchen níbo ni mo ti fẹ́ sọ pé o oh, ẹ eh, mi ò sílé kí ló dé tó ṣe sọ́njẹ sílẹ̀ fún mi ẹ eh, kí ló dé tó lè bọ́ sí kitchen kò ẹ eh, ma màá serve màá tún bomi ìṣọwọ́ sí màá tún dúró màá tún clear omi ìṣọwọ́ àti clear gbogbo nǹkan tí wọ́n fi jẹun èyí tó kéré jù nínú àbúrò ọkọ máa ṣàbù ẹ̀bí ọba ni wọn òbí pọ̀ rí mi le kì í sọ pé bóyá o máa jẹun tán tó jẹ́ ó kéré sí mi tó jẹ́ last born tó kéré sí mi tí mo gbà lábúrò bíi mẹ́rin kò ní jẹun tán kí wá lanu pé ó yá kó abọ́ ẹ̀ lọ sí kitchen báwo ni níbo ni mo ti fẹ́ sọ wọn òbí pọ̀ rí mi ra pé màá wá sọ fọ́kùnrin pé lọ sí kitchen tí mo tiẹ̀ ṣe ń fly tó bá rí mi ní uniform mi mo máa ń kán ni màá wá ní lọ sí kitchen torí pé mo ti wọ mo ṣẹ̀ dé láti America àbí mo ṣẹ̀ dé láti London àbí mo ṣẹ̀ dé láti South Africa mo ṣẹ̀ dé láti Dubai màá ní òkè o lọ sí kitchen o èmi mo ṣẹ̀ ń dé ni ò ṣe lọ sí kitchen kò wọn ò lè dénú lémi kó má bóúnjẹ wọn ò bí mi da torí kò rán mi iṣẹ́ pé kí n lọ fly débi tó ò ní bóúnjẹ débi tí màá wá ní pé ẹ mo mi ò sí lé kí ló dé tó ò lè wọ kitchen tí n bá ti ń dé tí mo ti ń drop báàgì mi pẹ̀lú tí ara ilé mi ò bá ti jẹun pẹ̀lú aṣọ ni pẹ̀lú uniform ni mo máa bọ́ sí kitchen kò dẹ̀ ní kí n má lọ kò ní kí n má lọ sí kí n má tún fly ní àárọ̀ ọjọ́ kejì so anywhere tó bá wà in the world tí ìyá ọkọ ẹ bá jẹ́ ọ̀rẹ́ ẹ o suppose láti àwọn ọ̀rọ̀ kan wà tí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu obìnrin sí ọkùnrin bíi kí ló dé o wà lé látàárọ̀ ò tiẹ̀ lè help mi kó bá mi gbómi kaná o help mi kó bá mi fọṣọ o help mi kó bá mi fọ tó bá jẹ́ ọkùnrin tó níláárí tó lówó lọ́wọ́ gidi tó dẹ̀ ń tọ́jú ẹ̀ ó tiẹ̀ lè fi lọ tó lówó lọ́wọ́ gidi tó ń tọ́jú ẹ̀ ó lè fi yẹn lọ ó lè wò pé o yọ̀ sóun lọ́rùn bí obìnrin tí ọkùnrin tí ò tí ì rí ṣe bóyá wo lo lo jẹ́ da ẹ̀ kínní nínú ilé o wá sọrú ẹ̀ nǹkan tó rò abẹ́ ewé mọ́ nǹkan tó rò abẹ́ ewé mọ́ Emi ń ráyè láti fọṣọ nígbà tí mo wà nílé nígbà tí mo tí mo fly mi ò ń ráyè láti tún lè mo ń sọ fún yín ni mo gba ẹni tó ń fọṣọ mo dẹ̀ gba ẹni tó ń tún lè ṣe torí mo rí pé responsibility mi ni wọn ò wá mi bí mi da kí n wá ki kí n wá dé lágbájá bàbá kí ló dé tẹ ẹ ẹ rí bí gbogbo mi ṣáàbá yín wà nílé kí ló dé tẹ ẹ lè tún lè ṣe wọn ò bí pọ̀ ní yàrá yà mi dà kí n sọ̀rọ̀ ẹ̀ mi ì lè sọ̀rọ̀ ẹ̀ láyéláyé àrígbà tí mo wà stuck sí London tí wọn ah flight ẹ pé mo wá sí flight in London mo dẹ̀ wá London for two weeks mi ráyè lọ sí Nàìjíríà wọn kò sí movement ní kinní mi ò ní délé kí wá sọ pé báwo ni ilé ṣe rí báyìí ẹ lè ẹ mi tiẹ̀ ní sọ síta tí bá máa sọ gan ẹni tó ń bá mi tọ́jú ilé ni mo máa pè pé ìyá títí níbo lo wà jọ bá mi nílé lọ́la ilé yìí kíní kọkìnì kó wá mi ní sọ síta pé báwo ni ilé ṣe rí báyìí àwọn tó bá dẹ̀ mọ̀ mí nílé dáadáa wọ́n mọ̀ pé ìyà ò jẹ mí wọ́n mọ̀ pé olódùmarè gbógun fọlẹ̀ mi so ká máa sọ pé bóyá mo ẹ ẹ ọkùnrin yẹn ló ń gbọ́ gbogbo bùkátà mi ni mo ṣe rí bẹ́ẹ̀ èmi máa ṣàvẹ̀ bí ọba ni màá ṣàvẹ̀ bí ọba so àwọn nǹkan kan wà tí ò gbúdọ̀ máa jáde ní ẹnu obìnrin sí ọkùnrin bíi kí ló dé tẹ̀dẹ̀ ṣó ń jẹ́lẹ̀ fún mi mo ṣe ń dé o ṣe bá mi fọ̀ díẹ̀ ọmọ tó bá tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan wà tó bá ń gbé ẹ nínú má wulẹ̀ sọ síta tí ojú ò bá ti ṣọnà fún ọkùnrin láti ṣe má wulẹ̀ sọ síta èyí tó dẹ̀ kú èyí tó kéré jù ní ọmọ tó fi rán mi lọ sílé ọkọ wọn ò bí pa wọn ò bí pọ̀n rí mi re mo sọ pé ilé téèyàn bá ti jáde àti pé nǹkan tó bá bá lọ́wọ́ àwọn òbí ẹ̀ ẹ́ nǹkan tó bá nǹkan tó bá bá lọ́wọ́ àwọn òbí ẹ ó tún mátà torí àwọn ìyàwó wa nínú ilé wa wọn kì í pè wá lórúkọ wọn ń pè ìyá mi lórúkọ so èyí tó kéré jù ní ọmọ tó fi sèmi lọ́lé ọkọ èmi ò lè pè lórúkọ mi ì lè ṣe é torí pé mi ò bá nínú ilé wọn máa ń wórúkọ fún wọn ni a máa wórúkọ a máa wórúkọ fún wọn mi ì lè ṣe é even àwọn tó jẹ́ tó ń jù mí lọ tí wọ́n bí mi lójú wọn wọn ò lè pè ìyá mi ní ìyá yín ká torí àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ àwọn àbúrò màmá mi mi ì lè pè wọ́n ní àǹtí kinní kan àǹtí lágbájá wá ní kúkú pè mí lórúkọ gbogbo wọn mọ́mì ni mo máa ń pè wọ́n so mi ìwá ọmọ bí mo ṣe fẹ́ lọ sílé ọkọ tí màá lọ máa tọ́jú àwọn àwọn fámìlì ọkọ mọ́lẹ̀ máa larúkọ mọ́ wọn lórí máa fojú wọn gbolẹ̀ mi ò ní mi ò ní that kind of training tẹ́ bá ní mo luko mo gbà pé mo luko. but lílúkọ mi kò sí ọkùnrin tó máa pàdé mi tó máa ní wọn ò kọ́ ọmọ yìí dáadáa wọ́n máa rí ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ oko yẹn pé wọ́n kọ́ ilé yìí dáadáa wọ́n máa rí ẹ̀kọ́ oko yẹn lára mi kò sí ẹni tí mo máa pàdé tí ò bá tiẹ̀ ń jẹ́ ọkùnrin pé wọ́n fẹ́ra wọn tí wọn ò ní rí ẹ̀kọ́ oko yẹn pé ọmọ yìí ilé tó dáa ló ti jáde wọ́n máa rí ẹ̀kọ́ oko yẹn mo dẹ̀ láìkẹ̀ ẹ̀kọ́ oko yẹn mo láìkẹ̀ lára mi dáadáa ṣe rí ọ̀làjú ọ̀làjú wà lára nǹkan tó ba ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó jẹ́ lénìí kò cost ẹ láti respect ọkọ tó bá ń ṣe dáadáa sí ẹ kò cost ẹ lẹ́nìtìn láti make ọkùnrin ẹ ọkọ ẹ make kó treat ọkùnrin ẹ kó máa dàbí ọba nǹkan tí ò jẹ́ gbé sí position tí ò ní nílé ayé ẹ ọkùnrin tó bá ń ṣe dáadáa ni o ọkùnrin tó mọ̀ tó mọ̀ fún ẹni o ọkùnrin tó mọ rẹ̀ lọ́kùnrin ni o gbé sí position tí òun gan ò mọ̀ pé òun lè wà nínú ilé ayé ẹ jẹ́ kó feel important tó bá fẹ́ ṣe nǹkan tọkùnrin bá dá sí ẹ ó ti mọ nǹkan tó fẹ́ ṣe lọ́kàn ẹ ó ti decide pé nǹkan báyìí ló fẹ́ ṣe fi lọ kó jẹ́ kó dàbẹ́ ni pé òun ló decide bó possible kẹ́ pé nǹkan tí wọ́n gan fẹ́ ṣe gan òun gangan náà náà máa mú bọ̀ jẹ́ kó dàbẹ́ ni pé òun ló decide fún ẹ irú nǹkan báyẹn máa ń wú wọn lórí ó fẹ́ lọ sí òyìnbó ẹ fẹ́ lọ ra nǹkan ni ó dẹ̀ ti mọ̀ pé kíní tẹ fẹ́ rà yìí ó jọ wúlò fún yín ni ó ti mọ̀ pé tó bá tó bá ó ti mọ̀ pé òun lọ sódìgbò fúnra rẹ̀ ó ti make up mind ẹ̀ but ẹnìkan sọ pé this is abroad this is abroad o òun náà ló ba yí àwọn èèyàn jẹ́ ó ti mọ̀ pé tẹ bá dó òyìnbó yìí o òun lọ nǹkan tẹ fẹ́ rà yìí o ẹjọ́ fẹ́ jẹ́ ni the extended pé kò ní sọ fún ẹ pé kó má lọ jẹ́ kó dàbẹ́ ni pé òun ló make decision yẹn pé kó lọ sóyìnbó ìwọ ti make decision bẹ́ẹ̀ lọ sọ fún kó fi tì í síwájú. Si nígbà tèmi ń fly tí bá bá ya tí bá bá ya ọkọ mi níbi tó ti ń fọṣọ tí mo dẹ̀ wà nínú uniform mo mọ̀ pé wọn ò ní fílẹ̀ fún mi pé kí n fọ mo mọ̀ pé wọn ò ní ever tó mọ̀ pé mo park mọ́tò báyìí mo kàn ní kí n yà kí n ṣe nǹkan kan mo ti mọ̀ pé wọn ò ní fílẹ̀ fún mi kí n fọ mo mọ̀ pé màmá ò ní màmá mi ò ní sọ pé kí n fọ aṣọ yẹn mo máa ń mọ̀ọ́mọ̀ lọ gbà lọ́wọ́ wọn wọn ní no no no no yáàjà mi no lè ṣe yẹn kíkiri kan màá ní màmí ẹ mú wá ìta màmí ẹ mú wá wọn ní nǹkan mo mọ̀ pé ò ní fún mi ṣùgbọ́n mo ṣáà gbà nǹkan tó ń pè lápọ̀nlé nìyẹn nǹkan tó ń pè lápọ̀nlé nìyẹn tó bá ń ṣe nǹkan báyìí máa jókòó tì wọ́n máa bá wọn ṣe nǹkan tó ń pè lápọ̀nlé nìyẹn máa ṣe kéré màmí màmí màmí màmí tẹ̀lé wọn kò sí tí mo ṣe lè ṣe yẹn tí wọn ò ṣe ní tí wọ́n ṣe ní nífẹ̀ẹ́ mi but ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin a kì í fẹ́ fẹ́ ẹbí ọkọ mọ́ ọkọ ó dẹ̀ máa ń fa wàhálà a kì í fẹ́ rí ẹbí ọkọ sójú àti máa fẹ́ máa rí complain wọn àti fẹ́ máa àti àti fún ara wa guide ara wa pé no kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ a fẹ́ rí a fẹ́ rí me and my husband me and my husband ò lè ṣẹlẹ̀ especially tó bá fẹ́ Yorùbá torí tó bá ṣe mí and my husband níjọ́ tí wàhálà ẹ bá dé o ò ní réyàn lọ bá o ò lè máa fẹ́ ọkùnrin kí o má rí èèyàn nínú fámìlì ẹ̀ tó máa tiẹ̀ lọ ké gbàǹjarè bá nígbà tí ìjìgbéyàwó bá dé o ò lè máa fẹ́ ọkùnrin kó má ní relationship tó da pẹ̀lú àwọn fámìlì ẹ̀ nígbà tí ìjì bá dé kó má réyàn tó máa lọ sábà. ẹ lè máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kẹ má rí èèyàn kan tó lè nẹnu fún yín pé à ìyàwó mi ò lè lọ́bi kankan o má dá lágbájá lóhùn o à ò lọ́bi kankan o tí lágbájá máa sọ pé à irọ́ ò lè fẹ́ ìyàwó mi o ò lè fẹ́ wọ́n máa àwọn fámìlì máa bàjà bí òkú bí ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin nísìnyí ìwà tá à ń wù gan family gan ló máa instigate ọkọ wa láti fẹ́ yàwó mi torí ìwà tá à ń wù àbórí wọn á ti wò ó pé táwọn ò bá ní kó fẹ́ yàwó mi ìwọ gọgọ tó fẹ́ ò jẹ́ káwọn ní access sí àwọn ọmọ àwọn kó kúkú lọ fẹ́ mi tó máa fáwọn ní access ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin nísìn àwọn fámìlì ọkọ ló máa instigate ọkọ láti fẹ́ yàwó mi látara ìwà tí ìyàwó ìyàwó tọ́nà fẹ́ máa ń wù ẹ jẹ́ ká lọ yíwà padà ẹ jẹ́ ká lọ yíwà padà ẹ jẹ́ ká lọ find a friend nínú ọkọ wa ẹ jẹ́ ká lọ find friend nínú ọkọ wa. hello àti Yinka. yá. hello ma. mo ń gbọ́ yín. ẹ káàsán ma o. ẹ káàsán. ah mami ẹ wò mo kí yín o. Hmm. wàhálà mo kí yín mo appreciate gbogbo ọgbọ́n tẹ fún mi ní next week ní uh, sunday tó lọ. èmi ni obìnrin tó pè ní jóni tí mo sọ pé ọkọ mi ò ní kò sí responsibility rẹ lórí àwọn ọmọ oh, tí mo ní mo gba eight hundred eight hundred eh, so kí ló wá ṣẹlẹ̀. ṣé ní pé kí àfi kí n tọ́jú ọkọ mi dáadáa pé àwọn ọkọ gidi ni mọ́mì mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi gẹ́gẹ́ hmm. ní ìdá mo ọkọ ọkọ náà túbọ̀ ní tọ́kọ bá ti ń ṣe bùkátà jù ó kúrò lè dúró wàhálà mo ti ṣẹ̀ gbà ní o hmm. ọlọ́run mo ti ṣẹ̀ gbà ní ẹ ṣé gan ni ọlọ́run mo ti mọ̀ pé mi gẹ́gẹ́ ni ìdá. Hmm. kí ló wá ṣe fọ́kọ ẹ ìwọ ló sọ tí ẹ rántí obìnrin yìí ìwọ ló sọ pé ọkọ ẹ ìwọ ń gba eight hundred ọkọ ẹ ló ń sanwó ilé òun ló ń sanwó iná òun ló ń sanwó omi. sísanwó mi ti sẹ́fìrìtì ọkọ mi ò mọ orin tí ìmọ̀ kẹta tí ìmọ̀ mi gan mọ̀ tó ń pa program sí nínú ayé ọkọ mi tí ì ọlọ́run tí ì tiẹ̀ mọ̀ àtìgbà tí mo ti bá ẹ sọ ní sẹ́lẹ̀ tó lọ tí mo sàrò pé ah n tí mọ̀mọ́ yìí mọ̀ sọ tó mọ̀ ni hmm. tí mo tún dàn fúnra mi fúnra mi mo tún jí wọn ní òru ẹjọ́ sẹ́ni òru jọ sẹ́ni mọ́júmọ́ monde tí mo tún jí wọn pé mo lọ́kọ́ babalágbẹ́já mo mọ̀ pé mo sèyìn sẹ̀ kí ni mo ṣe wà lọ́wọ́ ìsọ̀tò fún mi pé wo gangan wo bùkátà tí mo gbé wo gangan wo ó ti pọ̀ fún mi hmm. tí ìyá rẹ̀ bá ní ìdìkà mí náà òtó sì ní tí mọ̀ mi bá ní ìdìkà wọn náà tó mo náà na mọ̀ pé àpò kan àpò àpò ọwọ́ kan ní ṣiṣẹ́ kí sọwọ́ méjì hmm. ìpè mí náà sáré pé ibi ìjàn ibi àwọn gbogbo bùkátà ibi ó ti pọ jù bá ti gbowó lé pé báwọn gbowó oṣù wọn àwọn gbogbo rẹ irú bùkátà bùkátà inú ilé àwọn fi yanjú àwọn ti ẹ̀rọ jẹ́ ṣe mí tẹ́lẹ̀ pé ìjọba dáadáa mọ́ mi kò ikpe pé owó oṣù òun tẹ̀ ra ṣe music pé kóun tẹ̀ fi wọ̀n sọ̀rọ̀ pa owó oṣù mi tí mo gbà tí mo fi aṣọ tí mo rà sọ́rọ̀ rẹ̀ ó ní kò náà kí n tẹ̀ wo bùkátà náà pọ̀ lórí ọ̀hún pàlọ́ mọ́ mi mo ṣe gbà mi àtìgbà tí mo ti náà kọ́ mi kọ̀rọ̀ lẹ̀ báyìí àwọn nǹkan owó ná àwọn nǹkan owó mi èmi gan ni màá gbé ṣáàjì nǹkan oúnjẹ mi sàn bíi pé mo fún un ní mílíọ̀n kan ni gbalagbàjà hmm. ah, tó lè ṣe àwòṣe òkun àti lò ó bòṣẹ àti lò ní tiwọn aládùúgbò àtọkọ mi ń ṣe fún mi náà mọ́ mi. Hmm. mo fẹ́ ah, béèrè kan lọ́wọ́ ẹ ìgbà tí màá gbọ́ mo ti gbọ́ ọlọ́run akẹ́ ẹ ìgbà tí mò ń sọ ní last week ṣé ó ń ta ẹ́ lára bẹ́ẹ̀ ni pé mò ń support ọkọ ẹ̀ ó ń dùn ẹ́ àbí. ó dùn mí ọ̀nà torí pé mo tún gbọ́ lẹ́tà táwọn èèyàn tún sọ pé àìyá yìí kódà àtúkọ́ tún mọ́kọ wọn wọn rọ́kọ ti ṣe everything fún àwọn

gbogbo ibi tí a bá kọjú oore sí oore ó mọ wá ayé wá ni olóògùn Ọlọ́run ẹ ṣe gan ni wọn ṣe. tọ́jú ọkọ ẹ dáadáa o ṣé okó ẹ ti ń ṣiṣẹ́ dáadáa sígbà tí bùkátà yẹn ti reduce. reduce gan ni kódà insan bẹ́ẹ̀ mi náà ni ó ní alágbájá ó mọ̀ ṣe o hmm. ó mọ̀ ṣe o mo ní bàbá alágbájá kí ló dé kí lájọ wà fún ṣé bá jẹ mú àjẹ pé wáṣẹ àìsè gẹ́fà. ẹ jẹ́ ń gbọ́rọ̀ obìnrin yìí máa pé nọ́mbà yẹn padà. ẹ mò ń gbọ́ mò ń gbọ́ ṣé okó ẹ̀ ti wá ń ṣiṣẹ́ dáadáa ń sìn. Ah, mọ́nì ó domi ní àárọ̀ eh, ìjẹta mọ́júmọ́ àárọ̀ ìjẹta ah, mo tún inú sọ̀rọ̀ mo ní irú okó dídòwò lélẹ̀ ó ní àzórí ah, nígbà tó fún ní àwọn tètè wá dìde ní mo ní lóògùn kí ní ògùn ògùn ní wọ́n ògùn kálukọ lọ bó fẹ́ rí bẹ́ẹ̀dì rẹ̀ ẹ wò ẹ ṣe. Hmm, God bless you. Hmm. Amen. nu. Hmm. anyway show yìí eh, ọ̀rọ̀ yìí ti make day mi mo máa end show yìí honestly ẹni tí ò bá gbọ́n lórí show yìí kò lè gbọ́n mọ́ torí òótọ́ lèmi máa sọ i don't mi ò kí n wà mi ń fẹ́ káwọn àwọn èèyàn ò lè distract mi ẹni tí ò bá gbọ́n lórí show yìí kò lè gbọ́n mọ́ láyé hello hello hello ìyá mi mo ń gbádùn yín àṣeyínká tẹ́ǹtì. màá. ẹ káàsán ma. ẹ káàsán ìyá mi. ẹ káàsán ma. ẹ káàsán ẹ pa facebook yín yẹn ó dàbí pé ó. ok yes mm. yes yes ó ó override. Mm. ẹ káàsán ma ṣé tí ń gbọ́ ma. mo ti ń gbọ́ báyìí. yes ma pọ́sà tó máa wo program yìí rìn to be sincere. and i'm very happy to get in touch with you ma. Mm hello ma. hello mo ń gbọ́ ìyá mi mo ń gbọ́ yín. yes ma ẹ ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ọkọ respect ọkọ kéèyàn jẹ́ ọ̀rẹ́ ọkọ. Hmm. mọ́mí I don't know maybe I'm life. am I life? ẹ wà life, o. okay thank you ma I want people to hear this. ṣẹ́rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ́ hmm. èmi àti ọkọ mi I date for eight years ká tó marry. Hmm. ṣe to understand eight years ká tó marry we got married marriage was dùn he was my best friend we talk we play very well he was my, in fact àwọn ọmọ wa ṣe ń gbọmọ mi hmm. àwọn ọmọ wa wọ́n hmm. máa sọ pé are we sisters I was pé no we are from different families I ti understand mm. mommy should I tell you something ma hmm. ìyá how ẹ ẹ mọ nǹkan tó mo ní interest nínú ọ̀rọ̀ yẹn ẹ ní sùúrù mo fẹ́ kẹ́yìn pè mí torí mo náwó pè yín ni ẹ̀yin ẹ pè mí sí mi nígbẹ́ ní kọ̀ ẹ̀yin ẹ pè mí. okay i'll call you ma hmm. i'll call you mommy. mo fẹ́ gbọ́ ìyá ló da lé mi rú mo fẹ́ gbọ́rọ̀ yẹn. anybody ẹ má ì tí pè ń sin ẹjọ ẹ jẹ́ kí n bá àǹtí sọ̀rọ̀ ẹjọ ẹ má ì tí pè ń sin ẹ ní sùúrù màá fún yín time láti pè bọ́ ẹ jẹ́ ẹni tó pè yìí tó fẹ́ sọ̀rọ̀ yìí ọkọ yìí ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ náà. Hmm. hello. hello ma. ẹ̀hẹ̀ mo ń gbọ́ báwo ni ìyá ọkọ ṣe da ilé yín rú. ẹ ṣe mà ṣẹ́gẹ̀ mi tí mo bá yín sọ̀rọ̀ i'm a young girl mm. let's understand mm. i'm in my mid thirty. okay. let's understand. Hmm. ṣẹ́rí ìyá ọkọ yìí eh, she was my best friend. okay. èmi ò ní ìyá mọ́ ìyá tèmi ti ibi tá a close day, eh, mọ́mì our family mi they were against me Only mo ti close mọ́ jù hmm. ẹ ti understand hmm. èmi tẹ̀ láìka àlejò ṣẹ̀rí tẹ́lẹ̀ mo máa ń sọ pé mọ́mì mo máa ń sọ pé tó bá sọ pé àjẹni lágbájá tó jẹ́ obìnrin tó jẹ́ abiamọ I will embrace such woman hmm. ibi tí mo like obìnrin dé ẹ ti understand mọ́mì àbúrò àṣà yá ìṣàwàṣà kí n má parọ́ níwájú ọlọ́run àti èèyàn ọkọ mi ò fẹ́ kó wá mi ní parọ́ fún yín. ní ẹyọ ọkọ yẹn. bẹ́ẹ̀ni he doesn't want her to come for years I disturbed him go down. ó ní rárá àníbi tó lédè ẹ mọ new year ní revolution ẹ ti mọ. Hmm. our first thing tí mo máa sọ fún nǹkan tí mo fẹ́ for sososo yẹ oh I want my mommy to come God sees me ẹ ti understand mommy. Mm. oh mani oh màá ní ìyá mi gbogbo ẹ gbogbo ẹ ló mọ mi ṣe ń gbọ́ mà. mo ń gbọ́ mo ń gbọ́ ìyá mi mo ń gbọ́. ẹ wo until this woman came ìyá yẹn dàdílé mi rú báwo ló ṣe dàrú ṣe dàrú tó fi dàrú ó lọkọ mi máa ń sátẹ̀lé mi kiri nínú gbogbo nílé ó ti love mi jù hmm. ẹ ti understand hmm. ṣẹ́rí tó bá fẹ́ pé èèyàn bọ̀wọ̀ fún ọkùnrin ṣẹ́rí ọkọ tí mo fẹ́ tó bá fẹ́ pé kí n kọwọ́ bọ ná àti nǹkan i will put my hand there mi ì ní sọ pé rárá hmm. ẹ ti understand mm. the reason is mo mọ̀ pé ó ní ìkọwọ́ bọ ná tọ̀sí náà yẹn ò ní jó mi mà mọ́nì níwájú ọlọ́ọ̀ba hmm. I loved him dearly mm. I loved his family dearly hmm. iye ọkọ tá a sọ yìí I heard a lot about her I've stayed with her mo mọ ọ̀rẹ́ èèyàn jẹ́ but èmi bá rò pé hmm, I don't have issue with her so mm. why would I stay away from her ẹ ti understand mọ́mì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ọkọ mi ò bá mi gbé mọ́ ìyá ìdá ìdílé wa rí tó ṣe pé ìyá mi ìyá ìyá yẹn ẹ ó máa pe ọmọ mi kékeré ó máa bí pé ta ló ní ìdíjú nínú èmi àti ìyá ẹ. Hmm. ibi tó le dé ẹ obìnrin yìí mọ́mì ẹ hmm. ó fẹ́ lè béèrè báwo nìkan ọkùnrin ọmọkùnrin ọmọ ẹ ṣe rí lọ́wọ́ mi. Hmm. ṣé rí ìkan tó bà mí jẹ́ jù ẹ́ I use respect to scatter my family. Mm ṣẹ́rí ibi tó lè dé àǹtí yínká ẹ̀ ṣẹ̀ ń gbọ́. He got to a point mo hate ara mi as a self màá jọ́ síwájú mirror màá máa búra mi. ẹ ti understand. Hmm. mo mm. need to go through therapy. ibi tó lè dé ó ní kókó kúrò lókè fún mi kó máa bọ̀ sálẹ̀. àní ibi tó lè dé ọjọ́ tí ìyá yìí bọ̀ ọmọléèwé ni mí ọjọ́ tó ń bọ̀ mo wà lórí express ẹ eighty eight mo gbé lórí m five. Hmm ẹ wo I loved her dearly check it one surprise yìí mm. I placed this evil woman on salary for years. ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ìyá mi nǹkankan nǹkankan kò lè déédéé jí Yínká lè ń bá sọ̀rọ̀ not ordinary not other Yínká o Olúyínká TNT lè ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni kò lè déédéé dìde ìyá tẹ ti ní relationship pẹ̀lú kó tó wá tó dẹ̀ pé due that relationship tẹ ṣe ní dẹ̀ṣẹ̀ ni ó yá ó láti wá even bí ọmọ òṣè fẹ́ àláwẹ̀ kò wá lè ajá ó mì pé ajá yẹn ti ń rí ó ti ń rí ẹ jùrù tẹ́lẹ̀ ńgbà tó wá dé ó wá bẹ̀rẹ̀ sí ní rí ẹ gbó kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó kàn déédéé dìde ó ní ọkọ tí ń sátẹ̀lé ẹ jù kó má sátẹ̀lé ẹ mọ́ kò sí kankan tó ṣẹlẹ̀. mo lè fi báìbù búra mo lè fi báìbù búra ìyá yẹn wọ mi ká ló mi ní january for example ṣe ń gbọ́ mm, ẹ mm. january yẹn ò end ó bẹ̀rẹ̀ sí ní sóúnjẹ fún rẹ̀ abẹ ọmọkùnrin yẹn sọ pé inú mi ń gbóná mọ́ lára ẹni tí mo sọ yìí tẹ́ka di ọkọ tí mo fẹ́ we were extremely close we were friends wọ́n ní we dated for eight years ọmọ kọ́tọ́ mi mm. I started dating him when I was nineteen I can understand ma. Mm àní ṣe this woman just change ẹ mọ̀ bẹ́ẹ̀ pé kéèyàn tó máa rẹ kẹyàn kó wá ṣiṣẹ́ yẹn ẹ ti mm. understand mm. mọ́mì ẹ jọ̀bọ́ àwọn èèyàn ṣe fẹ́ wá kí mi ní ìlú òyìnbó gbogbo jacket ibi tó dédé mi ìráyè lọ ra cap ẹ ti understand winter cap I dropped my winter cap my winter cap ẹ mo ti change mi ẹni I love visitors mm. ìyá ọkọ ẹ ló dàjú lé mi rú ibi tó dàrú dé ó ṣe pé kọkọ àtàwọn ọmọ ẹ. tí máa gbé yẹ̀rìn sílẹ̀ yá ẹ̀ ọ̀sán gbọ̀ngàn ọmọ mú touch light á lọ máa wo yẹ̀rìn kì í ṣe góòdù ló ń lò. màmá ṣẹ́rí ṣẹ́rí ọ̀rọ̀ ìyá mi ṣe ẹ má dárúkọ yín ẹ má dárúkọ ẹ ní sùúrù. ibi tó lè dé ẹ kọ́kọ́ yọkọ sí i já sí mo wá sọ pé lẹ́yìn ọlọ́run yọkọ mi là gbẹ́kẹ̀lé mi ìgbà tí kà ṣẹlẹ̀ gbogbo èèyàn fi mi ṣe yẹ̀yẹ́. àti Yinka tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ní sọ fún yín ìyá ìjà ìdílé mi rútù jẹsẹ tó bẹ́ẹ̀ tí ń sojẹ fọkàn mi mo ṣáà nípa bọbá ìtura fẹsẹ kó wa jẹun kò ní jẹun bí rẹ tó kùn á close gan màá fọwọ́ gba orí ẹ̀ pé ó ah, ò jẹ ọjọ́ kan báyìí mo kàn pé kí ni kí ló tí o kò fi jẹun ẹ sọsọ èmi jẹ èèyàn kan tó ṣe pé mi ní fura mi ní parọ́ fún yín i'm just i do things tó ti yẹ yín pé ọjọ́ yẹn mo wá mo wá mọ̀ mọ̀ mo ní àpòfẹ́ ah, wo fíìmù fíìmù yìí mo máa wo part one part two èmi jẹ̀ ní díje kó lórí chair àwọn ọmọ mi tẹ̀ ń bá mi ṣe wípé mọ́mí what if you want to pee mo ní àwọn òbí i will on the chair they were just laughing ìyá yìí tọ́ba ti ṣóúnjẹ ó máa lọ ṣe ó máa fi sí abẹ́ ẹ̀rọ bí mo ṣe wọnú dining yẹn ọkọ mi ó bẹ̀rẹ̀ sàbẹ̀ dining blank dining là ń lò ibẹ̀ ló fún jẹun god save me a very educated man ìyá ọkọ mi ló dájú ẹ̀mí rú. ìyá ìyá ìyá ìyá ìyá ẹni sùúrù ẹjọ máa bínú ṣé mo lè gbà. ẹni sùúrù ẹni sùúrù. mo dì sábà báyìí more than seven years kó gbà mọ́mì ọ̀rọ̀ ti pọ̀ jù. no ẹ ní sùúrù mo gbọ́ ti yín o àmọ́ mi ò gbà ẹ mọ reason torí pé ìyá torí ìyálé mi èmi náà dẹ̀ ti ní ìyá ọkọ mo dẹ̀ ń sọ ní gbogbo ọ̀nù gbogbo ẹnu ni mo fi sọ yìí o ìyá ọkọ tèmi ò fìtìnà mi. mí nítorí wípé èmi náà gbéra mi nígbè pé wọ́n máa fìtìnà tì hmm. èmi náà mo rìgáàdì wọn tí ìyá mi bá pè mí tí ìyá ọkọ mi bá pè mí màá kọ́kọ́ lọ dá ìyá ọkọ mi lóhùn kí tó dá ìyá mi lóhùn ẹ mọ reason torí tí bá ṣe ìyá mi ìyá mi ò ní fi mí sínú kò ní ní pé kíní kan bọ̀ ó ṣeé ṣe kí ìyá ọkọ mi kó bínú sí mi àníbẹ̀ tí bíbí tí mo dẹ̀ ń gbé nìyẹn nígbà yẹn so ìyá mi ó lè jálárin fún mi pé màá wù gan àwùsí à later bọ ibi tí mò ń gbé nìyẹn mo fẹ́ kíbẹ̀ yẹn kó jẹ́ ìrọ̀rùn fún mi so gbogbo ẹnu ni mo fi sọ yìí èmi ò ní bìlíìfù sítórì eléyìí okay ma. o oh, Yinka TNT mi ò ní believe ẹ reason ni wípé ajá tó ti ń rí ìyàn tó ń jùrù tele. To bẹ̀rẹ̀ sí ní ríyàn gbó there must be something àwọn nǹkan wa ti awa àwa obìnrin máa ń ṣe àwọn wa kan wà àwọn ìwà kan wà tó o lè wù fún ọkọ ẹ tó bá kù ẹ̀yìn nìkan tó o gbúdọ̀ wù níbi tí ìyá ọkọ ẹ bá wà sí ni mà bẹ́ẹ̀ ni mà tó ba ń bá ọkọ ẹ ní ba tó bá ń bá ọkọ ẹ sọ̀rọ̀ anyhow àbí bóyá mo ń bẹ mo kàn fi sọ̀rọ̀ ni àbí oúnjẹ ò lọ déédéé bó ṣe yẹ kó máa lọ àbí ọkọ ń ṣe iṣẹ́ ó jẹ́ pé bùkátà ti pọ̀ jù tí ìyọkọ dẹ̀ wà ń bẹ̀ ìyọkọ wà sensitive. yes ma. kò bá ẹjà ìwà àtọkọ ẹ ló ní problem á gbèjà ọmọ ẹ gẹ́gẹ́ bí abiyamọ. á hmm. gbèjà ọmọ ẹ o ní mọ̀ o lè má nà o irú ẹ̀ o lè má like o lè má treat ẹ̀ pé bóyá ìyá yẹn ń rí ìwà tó ń wù bóyá kò bá lọ́rùn. mami God sees me God sees me. ebo kò kí n ṣe ìyá ọkọ ó ṣe wèrè kò lè déédéé dìde ìyá mi mi ò mi ò gbà pé ìyá ọkọ máa dẹ̀ déédéé dìde á dẹ̀ máa bẹ̀rẹ̀ sí tọ́pọ̀ òfẹ́ dalẹ̀ yín rú. <laughs> there must be something. mami mi ò parọ́ fún yín mami tẹ̀ ń gbọ́ mi ẹ sọ̀rọ̀ kan pé tí ọkọ yẹn bá ti ṣiṣẹ́ jù ẹ ti understand ṣe ń gbọ́. Mm. Mm. àǹtí Yinka God sees me. ìgbà tí ìyá yẹn dé ìyá yẹn pe ọmọ ẹ pé ah ìyàwó ẹ ló ń gbé wọn jẹ bá ṣe jọ ń gbé láti lẹ̀ nìyẹn anything feeding toiletries I do anything ẹ ti understand bills òun ló ń ṣe ó ti yẹ yín and mom said ah ìyàwó rẹ ló ń jẹ oúnjẹ tó ń jẹ ló ń gbé oúnjẹ tó ń jẹ. màmá ṣe é lè fún mi ní ṣe é lè ṣe favour kan fún mi ṣe é lè ṣe favour kan fún mi yes ma. ṣé mo lè tọrọ favour kan fún mi lọ́wọ́ yín ṣe lè ṣe fún mi. yes ma. ṣé o lè fún mi ní nọ́mbà ọkọ ẹ̀ not online bóyá after the show kí n pè kí n gba nọ́mbà ọkọ ẹ̀. okay ma. kí wá gbọ́ his own side of the story. ah is a confidential person mommy okay ṣé ẹ lè pè mí one on one after the show. Mm. after the show eh, not. not. ọ̀rẹ́ wa pátá náà fi kọ́ gbọ́n èmi ò èmi gẹ́gẹ́ bí ẹbí torí pé mi ti go through nǹkan báyẹn èmi ò ní problem pẹ̀lú ẹbí ọkọ kankan torí pé ìwà ìwà mi ò ní. ìgbà tí ìyá ìdé ìgbà tó pe ọkọ ẹ nípa òun ti wà níbà ṣé tọkọtà ọkọ ẹ sọ ẹ mm. ọkọ ẹ ní kí mo tún lọ ṣe ń bẹ ṣọtún nígbà tó bá ń jà kó dábẹ rú ní. ọjọ́ máa yẹ bá mọ́mì yẹn jà ó ti yẹ yín Hmm. bọ ọlọ́ọ̀rí mi mo wá sọ fún àǹtí kan bí big aunty mi ọmọ kékeré lè mí mo wá sọ fún àǹtí yẹn pé ní ìlú ẹ̀kọ́ tí bàbá ọkọ mi ṣe pé bàbá ọkọ mi wá dúmọ́ mi pé ó ṣù gbọ́dọ̀ lọ da bẹ̀rù àǹtí yẹn àǹtí yẹn wá sọ pé àǹtí kan sọ pé ah baby girl sọ̀rọ̀ hmm, ẹ̀ obìnrin yẹn máa burú mo bá mi wáyá àǹtí yẹn mo bá tún bá wọn jà ṣé kí n sọ kọkọ fún ẹ mo mọ wípé jẹ́ kí n sọ kíní kan fún ẹ listen mà gbọ́ mo mọ̀ wípé àwọn ìyá kan listen mo mọ̀ pé àwọn ìyá kan máa ń burú mo mọ̀ pé àwọn ìyá kan máa ń burú wọ́n máa ń bá ọmọ wọn jowú wọ́n máa ń bá ọmọ wọn pé kinní kan mo mọ̀ but ó ó wà very unfortunate pé o ò study ẹ̀ dáadáa kó tó ní kó wá kó wá máa bẹ́ ẹ gbé. nǹkan tí mo ṣe nìyẹn níbi tí mo ti kọ nìyẹn. bí that sì ti mẹ́. àbúrò ọkọ mi ó ní àbúrò kan ó lẹ́gbọ̀ọ́ kan ó ti yẹ yín ṣé ń gbọ́ àwọn hmm. àtìyá àti ìyá ọkọ gbogbo wọn wọ ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ bọ èmi kọ̀wé pé èmi àti wọn ò ní problem ó ti ẹ̀yìn kí tó ti ọkọ mi ṣe ara mi sọ pé adéfò etí ẹ ó sọ fún mi má dá sọ̀rọ̀ ìyá mi ẹ ti understand má dá sọ̀rọ̀ ìyá tó ti mi. báwo ok ìgbà tó ọkọ ẹ tó ti wá mọ̀ máa gbọ́ ọkọ ẹ tó ti wá mọ̀ ọkọ ẹ tó ti wá mọ̀ kí ló wá dé tó fi wá àlá ẹ. mọ́mì mọ́mì àní kí n má pààrọ̀ òpònú ni mí i made a silly mistake alẹ́ mi mo fọ́ọ̀sì ìyá ìwà sẹ́ẹ̀ mọ́mì mọ́mì àìwò ọ̀rọ̀ pọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tí mo sọ yìí a lot of people ẹ̀ eh? mo jẹ́ obìnrin kan ah ó ṣàṣẹ níbẹ̀ pé kí n dárúkọ mi bọ̀ mi ìfẹ́ mi ìfẹ́ mi. no no no don't mention your name <laughs> no no no I won't mention my name but later èmi àti you will know me very well ṣẹ́rí ọ̀rọ̀ tí mo sọ yẹn eh? ibi tó ṣe dé ẹ̀ eh? mo mm. wà hypersensitive by mọ́mì ibi tó ṣe dé ṣẹ́rí ìyá ọkọ tí mo sọ yìí ẹ mọ àwọn ìyá ọkọ tó ṣe pé mo máa kọ́lé ìjó ẹ ti ó ti yẹ yín màá ní gbẹ́sẹ̀ o gbẹ́sẹ̀ tí mo ní i'm like that ìkọ́ tí mo láìkì jù nílé ayé mi mo láì visitor mo ní mo place yà ìsọ̀rí salary one for years mọ́mi ẹni tí ó ṣẹ̀ mí ẹni tí aláàtì kọ̀ọ̀kan èmi àní mo máa sọ fọkọ mi ìgbà fọkọ mi máa fẹ́ má jẹ́ kí ìyá mi wá màá ní ìyá tó jẹ́ wàhálà lórí ọmọ gbúdọ̀ jẹ́ lórí ọmọ mm, but nínú ẹni sùúrù sísítà mi sísítà mi sísítà mi ẹni sùúrù ẹni sùúrù sísítà mi between you and I. Ma? though mo gbọ́ mi ò but even tóun tẹ́yìn gan fi ń sọ̀rọ̀ yìí bẹ́yìn gan ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin gan náà máa ẹ máa le díẹ̀ tóun ah, tẹ́yìn gan. mo wà traumatized no no tóun tóun tẹ́yìn náà fi ń sọ̀rọ̀ yìí. inú mi dùn ìlú kan náà lájọ wà mo lè fún yín unique ní mi hmm. mo ń receive therapy yes mo wà traumatized torí kan tó ṣẹlẹ̀. Hmm. Eh, but. ẹ ṣe ọdún sáà ẹ mo wà traumatized kí ni ẹ lọ fà fún mi. Hmm, okay. Mm. but then. i'm a student. Mm. I'm in a uni here. Gbogbo uni mi lọ́mọ. They know what I'm everything I'm passing through. Ṣé àmọ́ fẹ́nẹ́sìn? Ìgbà tí gbogbo èèyàn wá pè ya àtàrí church tí mo lọ gbogbo wọn ẹ̀. Ẹ ní kí n máa sọ wọ́n ní kí n lọ ọmọdé àlàáfíà lẹ bá dìlé. Kí lè tẹ́ fi fìdílé ìbá ẹ̀ ní kí ni ìyá ẹ̀ sọ ṣé tán? Wọ́n mm. ní ha ní ẹ̀nà gbogbo. Àní ìyá ẹ̀ ó ti wọnú lérò fẹ́ dẹ ẹrù mi síta rí. Ọkọ mi lóní wọ́n máa ń dẹrù èèyàn nù nílùú òyìnbó. Ẹ ti mọ àwọn ìyá yẹn àwọn ìyá oníyàlé ọlọ́kọ yẹn ní. Ní orí ilẹ̀ tí mo wà, they bound that woman níbi tó ń gbé kábíyèsí bẹ̀ balẹ̀ wípé olùlòṣó lórí burúkú ó jà tán bí o tún nílùú òyìnbó ṣé ìsọ̀rọ̀ kan fún yín. náà hmm. bá fẹ́ pé ipò kíkẹ́ ni mò ń sọ mọ́mì ọ̀rọ̀ ti pọ̀ jù. ṣẹ́rí voice mi ẹ̀ people notice my voice voice mi rí bákan ẹ ti understand i'm very sure after this program some people will be calling me tọ́ba tọ́ba gbọ́ kí wá ní ẹni sùn kí wá ní ìyá yẹn kí ni reason tí ìyá yẹn fún kí ni no kí ni reason tí ìyá yẹn give pé òun fi da marriage yẹn rú ọmọ bí mo ṣe bá yín sọ̀rọ̀ bá òun lọ́kàn tó ìdílé mi of course ó sọ fún ọkọ mi kó kúrò lé wọ́n ní kó lé mi kúrò lé ibi tán àwọn fámìlì mi àní fámìlì ẹ̀ tún lọ ṣe program àní ìyá yìí àbúrò ẹ̀ tún pẹ́ ní síbẹ̀ ẹ̀ ló mo mọ̀ pàǹtí mi ṣẹ̀ ẹ́ jọ dáríjì jọ má bínú ìwọ lọ́mọ ah, mọ́mì i have no blame mi ní parọ́ fún yín mọ́mì ibi tó le dé àní ìgbà mi ọkọ mi á máa mé ẹ̀kọ́ ọba ìṣẹ́ ìgbọ́ mọ́mì ẹ́ eh? Mm. mo máa wọ sitting room ìyá yìí máa sọ pé kèmí bọ́tà kúrò sitting room tọkọ tèmi ń mèkọ ìyẹn kan kọ́ mi o bọ̀ ọkọ mi jẹ́ èèyàn kan tó ṣe pé ah mọ́mí mo ti gọ̀ jù ọkọ mi ẹ̀sìn ẹ̀wọ̀ ẹ̀yin méjì kúrò kúrò ó ti lọ nìyẹn ó kàn mèkọ bóyá wọn àtọ̀rẹ́ ẹ̀ kan sọ̀rọ̀ àní ìgbà mi ìyá yẹn máa sọ pé tèmi bá mọ̀ pé mo fẹ́ jókòó sí sitting room kí n jókòó sílẹ̀ ńlẹ̀ mọ́mí ṣe ti gbọ́ rí ṣe ti gbọ́ rí àní ìyá yẹn máa bù mí á lè mi ti fáìn jù pé ìṣe lára mi ń dán ìṣe lára rẹ̀ ń dán wo bó àní tí bá tí bá mọ́mì ọ̀rọ̀ pọ̀ i wish you know me one on one mo wa traumatized mo wa hypertensive torí mo ṣe òrèṣe mistake ibi tí mo ti gọ̀ jù nílé ayé mi i didn't ask about this woman i didn't èmi wò pé àwọn tọ́jọ́ ní problem wàhálà àwọn nìyẹn ìyá yìí níwájú ọlọ́ àti èèyàn bíbẹ́ ni mo mú dání mo wí sẹ́rí mi láì ṣẹ́gbọ́n mi mm. ẹ́ mm. gbogbo ẹbí ọkọ ẹ pátá ọkọ mi they are behind me. gbogbo wọn wà lẹ́yìn mi. ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ṣe ẹni ṣe ẹ ní bẹ́ẹ̀ ṣe wà yìí lísìn lísìn ẹ dúró ná ẹ ìyá mi ìyá mi ṣé ṣe wà yìí sì ẹ ní sùúrù bẹ́ẹ̀ ṣe wà ní anxiety ṣá ṣé ẹ ní anxiety bẹ́ẹ̀ ṣe mo ní mo ń gba treatment yes mo ní mo ní mo dẹ̀ lo medication yes mo ní ìyá ẹ ló fà á ṣe ṣe ìtọ́jú ẹ. Hmm. I was too used to my husband me and my husband were five and six tí bá ń wẹ̀ bọ́bá ẹ̀ máa kọlẹ̀ kó máa ní mo ti ń pẹ́ tí bá ń dáná nu kitchen àti kíkà ṣàìgbọ́ mm-hmm. àti kíkà ṣàìgbọ́ mà ṣàìgbọ́ mà tí bá wà kitchen ẹ ilẹ̀kùn kitchen bọ́bá ẹ̀ máa pàdé ẹ bọ́bá ẹ̀ máa tilẹ̀kùn a máa ní sex in kitchen God sees me ìyá bínú o mi ìmọ̀ bá ṣe mọ̀ ẹ wo ọjọ́ kejì kọ́ ọmọkùnrin ẹ̀ kọ̀ bọ́tẹ́ máa gbọ́ <laughs> ó lọ sí i olórí ṣíṣe náà ń gbọ́ mọ́lẹ̀ lọ́mọ mi bá ń tírín ló máa sunkún sunkún sunkún ó tó gbà kan ọkọ mi sọ pé ṣé mo sọ fún ẹ kó má gbé mọ́mì wá nǹkan tó ju ẹ bá rí ojú àfaramọ́. Hmm. ìsìn báyìí nípa program tẹ́ bẹ̀rẹ̀ I actually want my husband but yes but now mo ti cross heart me I don't want him again. why ah ní sex for the past two years bye. why tẹ́ ṣe fẹ́ mọ́ I can talk yes. to him and I can bring you back. I can talk. I can speak to him. Ẹ dẹ̀ jọ ń Eh? Ee, àjọ ń gbélé ìyá ẹ̀ ní kó má bá mi ní àjọṣepọ̀. Ìyá ẹ̀ sọ pé pásọ̀sẹ̀ kó má bá mi ní àjọṣepọ̀. Ìyá ẹ̀ sọ pé àjẹ́ ni mí. Kò sí kọ́tà ọ̀ṣọ́tọ́. Àní ìyá ẹ̀ sọ pé á lè bóde, bàbá lè bóde, ó ń tọ́jú àwọn ọmọ. Mọ́mí, ṣé kí tí wọ́n yà yín lẹ́nu? Ìyá yìí hmm. lo ten eleven months lè mí. Ṣé ìtọ̀rọ̀ kan fún yín? Hmm. Ṣé ìtọ̀rọ̀ kan fún yín? Hmm. Kò dé bọ́tìnì àwọn ọmọ mi rí kò yarun wọn rí kó kàn yarun àwọn ọmọ kò ṣẹlẹ̀ rí mọ́mì kó tẹ̀sẹ̀ pé ah, trainers jẹ́ bá yín ilé ìfẹ́ kò ṣẹlẹ̀ rí but God sees me ọkọ mi nígbà yẹn tó cooperate pẹ̀lú ọmọ ìgbà ìyá ìlò eleven months nílé mi ṣáà gbọ́ hmm. my husband supported me for five months àti yíká after five months ìyá ìgbé nǹkan fún jẹ hmm. mọ́mì ọ̀rọ̀ pọ̀ mà ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ wípé kí àwọn fa ìdílé ọkọ mọ́ra ah no <laughs> mọ́mì mo ní BSc mo ní in harvard mo lọ ẹ ti understand harvard school mo lọ fún. ìyá yẹn náà wàjà ṣé ìyá yẹn ti padà nísìn ṣó ti padà nísìn. ó ti padà ó ti padà bọ ọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ wà nílé wa gan. so nísìn ìsìn báyìí wàhálà tó fẹ́ wàhálà tó ìkọ́ tó fẹ́ báyìí wípé kí n bínú kó kúrò nílé ó náà ó ń wà á tọ́jú àwọn ọmọ mi àlọ́ àwọn ọmọ yẹn tí wọ́n sọ pé ìyá wọn bọ̀ ẹ̀ grandma wọn bọ̀ wọ́n máa gbóná ọmọ jù. so nísìnyìí ẹjọ́ ń gbé nínú ilé ẹjọ́ ń gbénu ilé ọkọ wà nísàlẹ̀ ìyàwó wà lókè. ìyá ẹ bẹ́ẹ̀ ni. I will talk to you after the show. I will call you after the show. Uh, talk to me, ma. Mm, talk to me, ma. Ẹ tẹ́lá bí bí mo ṣe sọ̀rọ̀ voice mi ṣe. Yeah, I know. Ó Mo I can feel anxiety. Mo dey feel anxiety nínú voice yẹn. Oríṣiríṣi nǹkan ni mo ń feel nínú voice yẹn. But I will call you after the show, I promise. Bẹ́ẹ̀ni, thank you, mommy. Mm. Thank you, ma. Bless mm. you, ma bèbí ti ní ó ti ní ó ti ní ó ti ní issue má ṣe o má ṣe o ah, má ṣe o báwo lọkùnrin àtobìnrin ṣe máa máa gbélé ah. tóbìnrin máa wà lókè tọkùnrin máa wà nísàlẹ̀ how it's not that she talks too much oh. it's something she's not she's not alright don't judge her she don't say she talks too much kò wá right? Go well, alright ó ti ní issue hello. hello yeah. hello. hello. hello sister Yinka. màá kí ló tẹ̀ fi nọ́mbà ilé yìí pè mí nọ́mbà àbíṣẹ́ lélẹ̀ àbí house phone. nọ́mbà lé mi nì. ẹ kilo ló I'm going. ń gbọ́ yín ẹ gbóhùn Okay. Okay, Sherry, I'm ò tẹ̀ pé yín rí náà ẹ Sherry, ṣe ṣẹ́rí kan tí so hmm. i just want you to believe her hmm. ó ti see me mi nílùú yìí family of sista in law tèmi ló ṣe fẹ́ mi èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lẹ́ẹ̀ má sọ pé rọ́ ló ń pa ọ̀ èmi náà hmm. everything tó ń sọ believe ẹ ó ti see me mi rí so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sista in law tèmi ló ṣe fẹ́ mi ọ̀rọ̀ ẹ ṣe ẹ kò tó. ẹ má sọ pé ó ń sọ̀rọ̀ jù o ah. bó woman you kò okay i'm telling you ẹ má sọ pé ó ń sọ̀rọ̀ jù she's not kò kò ń ṣe kò kò kò ń ṣòun ló ń sọ̀rọ̀ bó ṣe ẹ ṣàgbọ́ tó lòun wà òun wà on medication she's traumatized ó ti ní ó ní anxiety ó ti ní <laughs> you don't want to know you don't want to know hello. àǹtí Yínká. yá. Um, nǹkan méjì ni nǹkan tí mo sọ. Hmm. alákọ̀ọ́kọ́ the uh, lady tẹ́kọ̀kọ́ bá sọ̀rọ̀ tọkọ ń san eight hundred dollars àbí mm. eight hundred euro àbí kíní kan tán ní ọkọ tí ń ṣe nọ́mọ oko tí ń lé nsìn yìí. Mm. ṣé láwọn tí ìbáta tẹ̀sẹ̀ program yẹn ni i think was last week. àwọn èèyàn kan bú mi. àwọn tó nǹkan tí mò ń lọ nìyẹn o. Mm. àwọn èèyàn kan bú mi. ṣé rí àwọn tó bu yín lórí program yẹn. tó bá possible ti every one of them tó bá lè apologize lójú platform lórí platform yìí inú mi á má dùn gan o <laughs> tó bá dẹ̀ lè apologize sí ọkọ yẹn náà inú mi ó dùn. torí wọ́n bú ọkùnrin yẹn náà ẹgbọ́n tóbìnrin yẹn sọ pé òun ní problem ilé òun. bẹ́ẹ̀ni torí àwọn èèyàn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́ ìlú kankan dẹ̀ ni tọkọ tiẹ̀ bá ń hùwà burúkú sí yẹ kò mí pé ọkọ ẹlòmíì hùwà burúkú sí wọn. bẹ́ẹ̀ni. so kàn apologize that's number one nọmba two òun ni wípé lady tó pè pé yín sí ìtàn ní ìyọkọ àwọn darí àwọn rú hmm. nínú gbogbo nǹkan tó ń sọ pé pátá there is element of truth nínú nǹkan yẹn ní perspective ti tèmi o hmm. however gbogbo ẹ lè má jẹ́ òótọ́ ẹ hmm. jọ tẹ bá lè bá lady yẹn sọ̀rọ̀ kẹ́ gba nọmba ọkọ yẹn etí tó bá gbó àlọ ẹ jọ torí Ọlọ́run ẹ kó gbó àbọ̀. ẹ trust me máa ṣe mí ní disappoint ìyá odo it nítorí pé mi ìríbi tí ìyá ọkọ ti tó bá máa kọ ìyàwó gan kò ní kọ ìyàwó kó kọ ọmọ so i will talk to the lady later i know the lady is not alright i know she has problem but i will speak to her later i can assure you and i will feed you back. ẹ̀yin tẹ́ ẹ bú mi lórí iṣẹ́ yẹn ní last week mo sọ wípé wọn ò kí ń kọ ọgbọ́n sórí ilé tí wọ́n ti tọ́ èmi. <sighs> <sighs> <sighs> ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ mọ̀ pé kí ọgbọ́n kó máa dàyàn láàmú ẹ má jẹ́ sọ̀rọ̀ ìgbà tí mò ń sọ fọ́bìnrin yẹn last week ṣẹ́gbọ́n nǹkan tó sọ ó lóun ní problem ilé ara òun ó tún dúpẹ́ lọ́wọ́ mi mo mọ̀ pé inú ẹ̀gàn òdùn tó rọ́ pèmí pèmí padà ní last week mi ti ẹ̀ dá lóhùn mo rò bí ó fẹ́ bú mi àbófẹ́sọ̀ mi ìdá lóhùn nígbà bíi tẹ̀wá mọ̀ pé òun ló ń pèdé níwájú ọlọ́run àti ìyàwó kọ̀ wo pé jẹ́ kí n pe nọ́mbà yẹn padà ní ẹgbọ́n nǹkan tó sọ ó lóun ní problem inú ilé òun ó nígbà tó ń wá lọ jókòó pẹ̀lú nǹkan tí mo sọ èmi ò ní parọ́ fúnyàn lórí ìkànnì yìí ìkànnì yìí náà ò ní jáde bẹ́ẹ̀ bá ní like mi bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́lẹ̀ ní gbọ́ èmi ò ní ní sọ pé kẹ́ ẹ tọ́jú ọkọ yín mọ́lẹ̀ mi ì ní ní sọ pé kẹ́ ẹ má regard ọkọ yín èmi ò ní obìnrin olórí burúkú obìnrin ló máa jókòó tó máa ní kọ́kọ́ lọ dáná olórí burúkú obìnrin ló máa sọ bẹ́ẹ̀ ló máa sọ fọ́bìnrin ló máa sọ fọ́kùnrin pé ẹ wà nílé látàárọ̀ kí ló tẹ̀ ṣe bá mi fẹ̀gbẹ́ ọmọ olórí burúkú obìnrin ni bọ́n máa ní mo ti lọ síbi iṣẹ́ látàárọ̀ ẹ lè dìde kẹ gbóúnjẹ kẹ ṣe nínú fridge olórí burúkú obìnrin ló máa sọ bẹ́ẹ̀ anywhere ò bá wà in the world tó bá wù yín kẹ má like mi olórí burúkú obìnrin ló máa ní effrontery ló máa ní ẹnu láti sọ fún ọkọ pé kí ló dé tí ò ṣe dáná sílẹ̀ fún ẹ ó wà nílé látàárọ̀ kó bá wù kó má lọ síbi iṣẹ́ láéláé tó bá ti ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé tó dẹ̀ ti ń tọ́jú ẹ tó dẹ̀ ti tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tó ń ṣe ló ń ṣe olórí burúkú obìnrin ló máa sọ fún ọkùnrin pé ẹ wà nínú ilé kí ló dé tẹ́ ẹ̀ ṣe dáná kí ló tẹ́ ẹ̀ ṣe bá mi fọ̀gbẹ́ ọmọ kí ló dé tẹ́ ẹ̀ ṣe lè bá mi tọ́jú àwọn ọmọ yín olórí ẹ̀ ṣe bá mi ṣéǹjì pampers olórí burúkú obìnrin ni bóbìnrin kan bá ṣe bẹ́ẹ̀ fọmọ mi wà látàláì máa wá ti ẹ̀kọ́ ó máa kúrò níbi ọmọ mi ṣáà ni torí èmi ò ṣe bẹ́ẹ̀ fọkùnrin gbogbo ẹnu ni mo fi sọ pé mi ò ṣe bẹ́ẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ fọkùnrin. hello. hello tí yeah? ẹ ti ẹ ká sọ. ẹ ká sọ bàbá mi. ya obìnrin tó pè tán yẹn ni tó sọ. o ò ṣe no o ò ṣe pè sórí èyí tó end pẹ̀lú one two three four kó lè loud. ok ok. Yeah èmi ò ṣe bẹ́ẹ̀ fọkùnrin mi ò ní gbà kẹ́nìbọ̀dì ṣe bẹ́ẹ̀ fún ọmọ mi ọkùnrin ò jókòó rí kí n febi pa ọkùnrin rí ọkùnrin ò jókòó rí kí n dé pẹ̀lú uniform mi mọ́tò tí mò ń lò ẹ mọ́tò tí mò ń wà ni pẹ̀lú gbígbínú ọlá mi nínú ọlá ńlá mi mi ní sọ fọ́kùnrin pé kí ló dé tó wọ kitchen mi ṣe rí mi ìdẹ̀ ní kọkùnrin ò ní jẹun tán kí n ní kó dìde kó gbé tray lọ sí kitchen èmi ni mo máa palẹ̀ mọ́ ẹ̀ ní tí mo máa ń gbà ní thank you but ma ma ma serve ẹ pẹ̀lú omi ìṣọwọ́ ni mo dẹ̀ máa palẹ̀ mọ́ pẹ̀lú omi ìṣọwọ́ gbogbo ẹnu ni mo fi sọ mi ò yọ sọ so olórí burúkú obìnrin lo máa ṣe be fọkùnrin pé kí ló dé tẹ́ ṣe lè lọ sínú kitchen kẹ́ lọ dáná wèrè obìnrin ni tóbìnrin kan bá ṣe bẹ́ẹ̀ fọmọ mi màá lé kúrò nílé ẹ̀ màá lé kúrò nílé ẹ̀ torí mi ò ṣe bẹ́ẹ̀ fọkùnrin màá lé kúrò nínú ilé ẹ̀. hello. hello. hello sir. ẹ̀la fẹ́ dá sétò ní o láti amẹ́ríkà láti pé o. à ń gbọ́ yín bàbá. ok inú mi dùn fún ètò tẹ́ ń ṣe láàárọ̀ yìí. ẹ ṣé bàbá mi. torí pé ó kó àwọn èèyàn ní ọgbọ́n àti hmm. ọ̀pọ̀lọpọ̀ òye. Hmm. ṣe rí àǹtí Yínká ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. ni. nǹkan tí mo fẹ́ tọrọ ni pé mo ti wo àwọn skit kan lórí lórí facebook lórí social media hmm. tí wọ́n ń sọ̀rọ̀ sí yín tí wọ́n ń bu yín hmm. ó ti yẹ yín màá hmm. jọ màá bẹ̀ yín pé ẹ má dá wọn lóhùn. èmi mi ti ẹ̀rí tí ò bá ṣẹ̀yìn tẹ́ sọ pé ẹ̀rí báyìí mi ò rí. ẹ má dá wọn lóhùn. ó ní tó bá jẹ́ àwọn tí wọ́n ń ṣe skit yẹn tó bá ń worú ètò báyìí tó ń rí àwọn èèyàn bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tún ti wọn ṣe ẹ wọn ò ní máa ṣerú skit bẹ́ẹ̀ yẹn kọ́ máa ní pé yẹn dalẹ́rú èmi ò rí àwọn obìnrin máa ṣe gbápẹ́ máa ṣe àwọn èmi ò rí mi ò rí skit yẹn ẹ̀yin lẹ ṣe ń sọ sí mi ò rí. ẹ má ẹ má dá wọn lóhùn mo fọ lọ́wọ́n ọba bẹ̀yìn tẹ́ bá tiẹ̀ wá rí ẹ má mm. dá wọn lóhùn. ẹ èmi ò rí sínú ìbú yẹn nù ìbú. má mi ò rí sẹ́ bàbá mi. ìgbésẹ̀ lórí obìnrin ọmọbìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mm. tó sọ pé ìyá ọkọ òun ṣe lóòótọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn dùn ó dán mọ́rán géere àmọ́ tẹ bá rántí ṣé tẹ ṣe ń gbà kan náà tí lédì kan wá tó sọ pé bàbá bàbá ọmọ òun àbándọ́ àwọn kò ṣe gbá kó ṣàwo nígbà tẹ wá pé bàbá ọmọ ẹ wá sórí ṣó hmm? hmm. òun fúnra rẹ̀ làwọn àti ìṣòwò ọmọkùnrin fúnra rẹ̀ gan ló jẹ̀bi. tó hmm. n ò bá ní pé bóyá kẹ bá ìyá ọkọ yẹn sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ lè wá sórí orí live show kẹ mm. bá wọn sọ̀rọ̀ kẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan mm. tó bá jẹ́ pé lóòótọ́ nìyẹn ọkọ yẹn rí mm. bẹ́ẹ̀ hmm, ká mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ kọ́ nìyẹn ọkọ yẹn rí because àwọn èèyàn kan lè má wá sórí show yín kọ́kọ́ máa wá fún yín ní story mi ní nǹkan tó sọ kò ń ṣòótọ́ o but mi dẹ̀ ní pé kò ń ṣe pé bóyá rose ń bẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ investigate àwọn èèyàn mo fẹ́ kẹ́ investigate ọ̀rọ̀ kéèsì yẹn ó mà yẹn Mm. ọlọ́run á fún yín ṣe pẹ̀lú ògo ọlọ́run. àmín bàbá àmín. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan. èmi ò mi ò rí gbogbo skit yẹn mi ò ń worú àwọn nǹkan bá ń kàn ń dààmú ara mi ò rí èmi ò rí ọlọ́run olódùmarè ń gbọ́ mi ò rí mi dẹ̀ fẹ́ rí mi tiẹ̀ mọ̀ bóyá wọ́n ń sọ̀rọ̀ èmi àwọn nǹkan tèmi ń rò gbojú gbogbo yẹn lọ oh, Yinka has come to stay kí lẹ fẹ́ ṣe sí i. hello <laughs> bàbá mi gbóhùn sókè. Okay yà ẹ lórí obìnrin tó pè tán tó ń sọ̀rọ̀ tó ní òun ò lè fún yín nọ́mbà ọkọ kó wà confidential hmm. mo máa rọ àwọn tó wà lórí platform kó má máa jẹ́ kí emotion wọn override judgment. wọn hmm. a ti wà lórí ètò tá a ti rí ibi tóbìnrin ti wá sunkún èké dáadáa tó dẹ̀ ń padà wá di pé rọ́lọ́ ń pa hmm. because no she saying the truth she saying the truth kí ló mean by she saying the truth we shouldn't we shouldn't believe any issue ó dìgbà tá a bá tó gbọ́ from the other party. Hmm ká máa forí ara gbé ẹ̀dẹ́ṣẹ̀ because ẹlòmíà máa ṣépè fẹ́ tó wà innocent nǹkan tí mo ní láti contribute nìyẹn. okay mm, i will get to the bottom of it i can assure you of that i will get to the bottom of it gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT any skit ẹ má gbé wá mi ì fẹ́ rí mi ò rí èèyàn kan sọ́nà ní láti amẹ́ríkà ó ní òun fẹ́ ṣe ẹ̀ ó nígbà tó wá rí nǹkan òun rí o picture mi ò rí òkìkí náà fún mi sí òkìkí èmi ò rí kò ṣe nǹkan kan fún mi honestly ọlọ́run olódùmarè kò ṣe nǹkan kankan fún mi báyìí ẹ jẹ́ kó máa forúkọ mi flex ẹ mọ̀ kó bá ṣe fi picture mi sí yẹn àwọn èèyàn máa wò ó orúkọ tiwọn náà ń lọ nìyẹn ẹ jẹ́ kó máa forúkọ mi flex mi ò rí wọ́n bá ti ṣe picture orúkọ wọn ń lọ nìyẹn ẹ wo nǹkan tí mo sọ nípa Oǹdó lè ní ẹmọ iye tó ti ṣe ẹ̀ nǹkan tó ń ṣe ò ní ẹni kò ní nǹkan kan kò ṣe nǹkan kan fún mi kò mú nǹkan kan kúrò lára mi kò ní má débi tí mo fẹ́ dé kò ní kówó bá wọnú pọ́ọ̀sì mi ẹ fẹ́ mọ bó ṣe ń lọ ọlọ́run kò move me! èmi ò ń ṣoníjà ilé tí wọ́n ti kọ́ mi mi ò gbúdọ̀ jà èmi lórúkọ láti protect mo dẹ̀ lólùbẹ̀rù so gbogbo nǹkan kí nǹkan tó bá ṣe kò move me. àwọn tèmi ń bá deal on a daily basis àwọn tó ń pè mí tí mò ń bá sọ̀rọ̀ nínú ayé yìí gbogbo àwọn tó ń ṣe skit yẹn wọn ò bí wọn dáa àwọn yìí ò tiẹ̀ gbúdọ̀ gbọ́ pé èèyàn kan ṣe nǹkan kan mo wá dáhùn wọn ò gbúdọ̀ gbọ́ láyéláyé ní àwọn tí ẹ̀yin gò tí ẹ gbúdọ̀ mọ̀ wípé irú àwọn èèyàn báyìí ló wá ń communicate pẹ̀lú mi láwọn tó so ní ayé ìró àwọn wo kí skit táwọn yẹn fẹ́ ṣe eh, skit ìró kí ni skit yẹn kí ló ṣe ni yẹn fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó bọ́dà anyway jẹ́ máa fi sí ìṣe àlọ iléeṣẹ́ Danabit Home and Properties hello. hello ẹ kalẹ. ẹ kalẹ. yes sir ẹ jọ mo ń pè láti Dubai. ẹ jọ ó wù mí mo fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan mo tún ṣàánú bá yín láti jọ ẹ ó wà. please mo wà mo wà live mo wà live mi ò lè gbọ́rọ̀ kankan sí i mo wà live. ma ma. mo ní mo wà live mi ò lè gbọ́rọ̀ kankan sí i. ẹ mo understand pé bí táwọn mo lè pè yín. hello. Hello, ma. Hello, sir. This is. Hello. Aunt, Aunty Yinka special. Bàbá, ṣé wà okay o? Mo wà okay. Ọlọ́run á tún ti yín ṣe o. Bẹ́ẹ̀ ṣe ń tún lé wa ṣe Ọlọ́run á tún ti yín náà ṣe o. Àṣẹ Olódùmarè. Gbogbo prógrámù yín là ń fọ́lò, a máa ń fọ́lò gbogbo prógrámù yín. Ẹ̀dẹ̀ ń ṣe nǹkan tó dáa nínú ayé gbogbo wa. Ẹ ṣé bàbá mi. Hmm. Lórí ètò tẹ ṣe lénìí. Hmm mo appreciate gan ṣe rí funfun níyàwó tèmi hmm. but ó dẹ̀ máa àìjọ máa ń gbọ́ bí kò ṣe gbọ́ yorùbá tó àìjọ máa ń gbọ́ program yìí ni. bẹ́ẹ̀ ni tó bá tábà tẹ́ bá ti bẹ̀rẹ̀ báyìí á ní dani tante á ní your aunty àìjọ máa ń gbọ́ ni so a dẹ̀ máa ń kọ́ ẹ̀kọ́ mo máa ń kọ́ ẹ̀kọ́ gan-an lórí program yìí àwọn kan púpọ̀ mo dẹ̀ máa ń ṣe fún un ṣé pé ó máa ń bèrè pé ibo ló ti kọ́ ilé iṣẹ́ ọ̀dọ̀ àti ẹ̀ ló ti ti kọ́ ilé màá ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni so ó dẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ mi bó ṣe jẹ́ funfun yẹn hmm. tí n bá ti tó bá ti ní wo kìíní ìṣó láìkẹ̀ tí n bá ní òun náà máa ní gbogbo nǹkan tí ninety percent ìwà wa ó wọnú ra wa gan-an hmm. hmm. àjẹ àmọ́ a understand ara wa a kì í níjà àbádẹ́fẹ́ níjà èmi náà mo máa ń fà jù nítorí ọkùnrin máa ṣe tiẹ̀ náà ni but ó jẹ́ onísùúrù hmm. kò dẹ̀ kì í ṣe ó tẹ̀ ó understand mi gan èmi náà understand ẹ̀ ìwà hmm. wa ti ó ti wọnú ra jù. it is well ọlọ́run á jẹ́ kẹ́ tún pẹ́ hmm, fúnra yín ọlọ́run á jẹ́ pẹ́ fúnra yín ṣé god bless you my wàhálà kan wàhálà kan la kan wá ní. kí ni wàhálà náà. wàhálà ta ní ni pé kò lè bímọ èmi ò dẹ̀ bímọ rí. Oh. bẹ́ẹ̀ ni wàhálà tí mo ní náà nìyẹn but tábà ní kéèyàn fúnyàn ní ìfọ̀kànbalẹ̀ ó fún mi ní ìfọ̀kànbalẹ̀. kí lẹ́yìn wá fẹ́ ṣe ṣé ẹ máa mo ní ìfọ̀kànbalẹ̀ gan ṣé ẹ máa wá dúró pẹ̀lú àbí kí lẹ fẹ́ ṣe. Hmm. hello. hello. yeah. hello àǹtí yín ká sàn. ẹ sàn ẹjọ́ mẹ́ta o. mo send text kan sí yín ní ìmọ̀ bóyá jù. hello. hello ma. so kí lẹ́yìn wá fẹ́ ṣe. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò fẹ́ ṣe ẹlẹ́dẹ̀ẹ́ hmm. ó yẹ yín hmm. mi ò fẹ́ ṣe ẹlẹ́dẹ̀ẹ́ because Germany mo ti ń pè ó yẹ yín hmm. òun ni lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run. ní nàìjíríà so mm. mo dẹ̀ padà ó wá wá fẹ́ mi oh. mo dẹ̀ gbé mo gbé nàìjà fọ mo gbé nílé fún ọdún méjì plus ó yẹ yín hmm. so ní fún ọdún méjì yẹn òun ló dúró tì mí kò sí ó gbìyànjú gan ó ṣe wàhálà gan tí ẹ pé ó kọ̀wé títí títí ó kọ sí president Germany ibi tó try dé títí mo fi wọlé padà so èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ mm-hmm. ṣe èèyàn mi gbọ́dọ̀ mi gbọ́dọ̀ jẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ó yẹ yín. Hmm ni o gbọ́dọ̀ jọjú ẹ mọ́lẹ̀ o ní wà síta you no problem tàbí adopt now ẹ adopt. ó ti sọ bẹ́ẹ̀ fún mi nígbà yẹn lọ́wọ́ but mo ní mi ò lè mi ò nífẹ̀ẹ́ sí adoption. ẹ adopt now. ni pé ẹ lọ adopt ní kókó ní mi ń ṣiṣẹ́ èmi ò mu sìgá tí n bá adopt kan sí tọmọ bá bẹ̀rẹ̀ sí mu sìgá lọ́la tí bá ní kí nìyẹn tó gbá mi létí ńkọ́ tí mo dẹ̀ ti wá dàgbà ńgbà yẹn. irọ́ o irọ́ o tẹ bá adopt lẹ́ni sùúrù tẹ bá adopt irọ́ irọ́ irọ́ irọ́ ni tẹ bá adopt ní kékeré ní kókó ẹ train ẹ ti yọ kínní. ó ti sọ bẹ́ẹ̀ fún mi ẹ lọ adopt ẹ lọ adopt mm, ẹ lọ adopt ní kókó ọmọ ìkókó ẹ lọ adopt ẹ dẹ̀ jọ train ẹ ìwà yín ló máa mú torí ẹ̀yin ọwọ́ yín ìkókó ló máa dàgbà sí. mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan mà. kí ni ẹ̀bẹ̀ náà honestly mo mi ò kọ kí n sanwó kí n fi bá yín sọ̀rọ̀ mi ò kọ hmm. mi ò kọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ mi ò kọ because mi ò kọ ó ní ó ní ibi tó dáadé ó tún fún mi láàyè pé mo tún lè lọ mo lè lọ mo lè lọ bímọ sí sí ilẹ̀ dúdú lọ́hùn a sọ̀rọ̀ débẹ̀ gan. ok a sọ̀rọ̀ later ẹ a sọ̀rọ̀ later. ẹ eh, bó mi ò máa kí n bá mi kí n sanwó kí n bá yín sọ̀rọ̀ mà. a sọ̀rọ̀ later. Mm. ok ma. all right. Eh, mo rí pé àwọn èèyàn tó pọ̀ oh no no no don't call now I want to go man hello hello mo fẹ́ lọ ẹ jẹ́ kí n máa fi sí ìṣe ẹ lọ Danabit homes and properties ẹ ẹ fún gbogbo àǹfààní àwọn tó bá fẹ́ ra ilẹ̀ ilẹ̀ Danabit homes and properties four million naira ní four ẹ ẹ ẹ wọn tèmi mo mọ̀ pé ẹ̀yin máa ti rí skit yẹn <laughs> ẹ̀yin á ti rí. ẹ kó ètò jẹ́wọ́ òkè. jẹ́wọ́ pa hmm. mo wà pa ẹ̀yin náà nǹkan. mo wà o. ẹ o ẹ má ní àǹtí yẹn ń parọ́ o ṣé mo pé obìnrin tó bá parọ́ máa máa sunkún ohun ẹ̀ máa máa gbọ̀n. Hmm. mi ló ń parọ́ hmm, mo ní nǹkan kan ló máa ṣẹlẹ̀. àwọn èèyàn ló ń parọ́ àwọn èèyàn táìpù kó parọ́ ẹ má dà wọ́n lóhùn ṣòye yín mm. kò sunkún ohun ẹ̀ ògbọ̀n kò bú ọkùnrin yẹn ẹ rí i mm. pé kò bú ọkùnrin yẹn tó fi rojọ́ tán mm-hmm. kò bú mm-hmm. ọkùnrin yẹn kò ṣeé pè fún ṣó ti yé yín mm-hmm. but ohun ẹ̀gbọ́n ẹ má ti mọ̀ pé nǹkan kan ń ṣe mm. àánú ẹ̀ tiẹ̀ ṣe mí bó ṣe ń sọ̀rọ̀ nǹkan àánú ẹ̀gbọ́n bí ẹ ẹ pé ọkọ ẹ̀ àwọn ọ̀yọ́ ọkọ búburú yẹn ló máa ní kò dẹ̀ sẹ́ni tí ò ní ìyẹn ọkọ búburú lára ṣùgbọ́n èèyàn lèèyàn máa òun ò mọ bó ṣe lè ó lè jẹ́ ẹni tí ò ń sọ máa ṣá that's another thing mm. ṣóye yín mm. ká ní àṣà ni ó máa dín pẹ̀lú mátà yẹn fúnra rẹ̀. màá sọ̀tẹ̀ out ẹ bá wọlé ẹ̀ka gold màá sọ̀tẹ̀ out náà mm. pè yín after the show. Yeah. please i want to go abeg hello. àti ìta ibc àbíbá máa pè é later. okay so um, fún Danabix homes and properties the number to call is plus two three four seven zero four four four three three three one six plus two three four seven zero four four four three three three one six. Anyway, shabarikolo.com. Any kind of relationship you have, you want, wàá find ẹ lórí shabarikolo. Ìwọ obìnrin tó bá ti fún ọkọ ẹ lóbòdó lọ shabarikolo ọkùnrin tó o bá lórí ẹ yí tó o dóyàwó ẹ lọ ṣàbàríkòlò mo tún ti sọ mo tún ti fẹ́ yan oníṣkìtì ní nǹkan o tó o bá ti dóyàwó ẹ dáadáa kọ́ lọ bẹ́ẹ̀ ṣàbàríkòlò ẹ ń ta tó o bá dẹ̀ ti dún ọkọ ẹ dáadáa kọ́ bẹ́ẹ̀ ṣàbàríkòlò ẹ ire o ṣàbàríkòlò www.ṣàbàríkòlò.com or tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ www.yinkatntconsulting.com ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ó dàbọ̀.